هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذني الله وإياكم من النار الحمد لله أجبك الله سبحانه وتعالى الله أبا في أدوكم الله ọlọ́run ẹ̀la sọ̀pẹ́ fún atọ́rọ̀ ọjọ́ àti fún ànábì ọlọ́run jíjẹ ọlọ́run Muhammad sallallahu alayhi wa sallam ìkí ọlọ́run ọlọ́ ọlọ́run kọ́ máa bá ànábì ọlọ́run kọ́ máa bá àwọn aláàlè rẹ̀ àti àwọn sábà rẹ̀ àti àwọn ẹni tí wọ́n dúró lórí ìlànà ẹ̀sìn rẹ̀ wọ́n dúró sí i dáadáa títí di ọjọ́ ẹ̀san ní òní ọjọ́ karùn-ún nínú oṣù sọ́fà ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti mẹ́ta ní ní ogójì ọdún láti sẹ́wọ̀n ìjọba ọjà sọ́lá ń ṣe láti mọ́tíkà lọ sí Madina wọ́n yí gbà láàyè ẹ̀sìn. akíwa alápapọ̀ tọ́lọ́mù tó ṣe ìpàdé wa nírọ̀rùn àwa tọ́lọ́mù ló ń sábà bí dáadáa irú ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ ìgbàgbọ́ yẹ́sì báyìí ti ń wáyé kálọ́mà tó wá nípa ọlọ́kọ̀ọ́ta lè ṣe dáadáa wa. àwa tó ti kówó lànà àtàwọn tá ń ní agbára àtẹni tí ń nọ́rọ̀ ọlọ́kọ̀ọ́ tẹ̀ka tó kú wa lẹ́sìn rẹ̀. gbogbo anáìláwá kí lápapọ̀ bí ọ̀sán láwọn àyè ìwọ̀n tó wọ́n lọ́wọ́ ní ìtẹ̀síwájú nínú ní ìtẹ̀síwájú nínú kitab al-fiqh al-muyassar tírà al-fiqh al-muyassar eléyìí tí à ń bá lọ níbi tí a bọ̀rọ̀ dé òun náà ní al-mas'alatu ar-rabi'a àlàyé ẹlẹ́ẹ̀kẹrin kí afghanistan nípa kíni ohun tí ń jẹ orígun ọ̀run kí ni wọ́n ń pè ní al-arkan ìjúwe rẹ̀ ni pé ìyàmọ́ tẹ̀tẹ̀kẹ́ wẹ́n mí al-ibada irun tí ìjọsìn máa ń kójọ látara rẹ̀ ọ̀nà ń pè ní arkan arkan yìí jámọ̀ ni àkójọpọ̀ ọ̀rọ̀ rúgbònù ni kábà ní rúgbònù yẹn ló ń jẹ́ síngúlà rẹ̀ kóló rẹ̀ ní kí ni ọ àwùjá gẹ́gẹ́ bá ti máa ń ní orígun lé ẹ̀rí pété ọba pé ilé ò jọlé iná ìlọ̀kẹ́ náà abẹ́lẹ́ kan wípé albẹ́tù la ìyàwó tà ìlà alá àmàlẹ́ ọ̀là ìmọ̀ àdàlà wọn ńlá wọn sọ̀rọ̀ àọ́dàádó wọn ni àlùbẹ́yìí ilé láàyè àbùdánì kò lè gba kíkọ́ àti kárọ̀ọ̀fù bẹ́ẹ̀ lẹ́ni ògbóni yìí ìyẹn náà lè dúró tí ọba ní àwọn èèkàn tí ó dè àti tá a bá ń gbọ́ pé orúkú wọn tó lè gbé tá a bá tó pa mẹ́sẹ̀jọ́sìn oríkun yẹn ọgbọ́dọ̀ pé tí ò bá ti gbé ọ̀ ní sèjọ́sìn wọn là bá ṣe júwe rẹ̀ pé wọn là ká fẹ́ tọ́lẹ̀ àyíká ìdájọ́ ìlà bíhà ìjọsìn ò lè lálàáfíà àti kárí àwọn orígun yìí nígbà yìí láwọn sọ wípé fáwọn bẹ́ẹ̀ náà dá ọ̀bẹ yìí náà sọ̀rọ̀ àríwá sọ fún wa nípa sọ̀rọ̀ tó sálẹ̀ àwọn ibi àwọn oríṣi bíi nǹkan tó kọ̀ díẹ̀ bí kásìkò ń wọlé bí kéèyàn wà ní mọ́tótó bí ká dà níyàn bí ká kọjú da kíbla nínú àwọn sọ̀rọ̀ gbogbo yóò kí ẹ̀rọ jẹ́ mùsùlùmí o ti bàlágà o ní làákàyè àtọwọ́ gba àwọn eléyàn kí ni wàá ní ìyàtọ̀ orógun dáhùn sọ yìí àtàwọn èyí dáa mẹ́nu bàtẹ́rẹ̀ dáa fẹ́ ní sọ̀rọ̀ májẹ̀mú. àmì sọ́kọ̀ yóò máa yé wa yípe májẹ̀mú ọ yẹn sàkọ́ dàmú alẹ́ ìyẹn ṣáájú ìjọsìn ẹ wo orú ọ̀rọ̀ mọ́ra tá a sọ ń sìn ẹ rí pa àti ìbẹ̀rẹ̀ ìjọsìn rárá tá a fi sè mọ́ra bẹ́ẹ̀ náà dẹ̀ ni ọ̀rọ̀ kíbla tá a dojú kọ àti ìmáa kírun lọ tá a fi kọjú da kíbla bẹ́ẹ̀ náà làníyàn afẹ́ bẹ̀rẹ̀ run la ti máa níyàn wá lẹ́mìí wa tó nípa bẹ́ẹ̀ mo rò bá ti mọ̀ yàtọ̀ bẹ́ẹ̀ yẹn pé ohun tó ń jẹ́ má jẹ̀mú ìyẹn máa ṣáájú kájẹ̀ tó bẹ̀rẹ̀ ìjọsìn ọ̀yà sàmì rúmẹ́ àrùn ọdẹ sì ti máa ọtún máa wà pẹ̀lú ẹ̀ lọ́yọ́ máa tẹ̀lé lọ́yọ́ máa tẹ̀lé lọ ni. ọmọ ẹ̀kẹ́ má jẹ̀mú yẹn gbọ́dọ̀ já lára rẹ̀. irú ìmọ̀ra tó ṣe yí pé a ṣe kó tó di pé àbẹ̀rẹ̀ rú a gbọ́dọ̀ wọrun tẹ́ káwá ya sókà sọ pé a máa bárun lọ. káwá ní kí ló dé bí mo ti mọ́ra tẹ́lẹ̀ mo sáà ti bẹ̀rẹ̀ rún kó tó di pé sóde. kọ́hún làbá ń sàlàyé wáyé pé ohun tí ń jẹ́ ṣọ́ọ̀kù yẹn ta kọ́dàmọ́ alàlẹ́ ìbáàdà. ó máa ṣáájú ìjọsìn wọ̀yà sàmì máa hù ó dẹ̀ sì máa kọ̀ntínú pẹ̀lú ẹ̀ wà á mẹ́lẹ̀ àrùkàn ẹ̀ wà á rí orígun fàhíyà lẹ́tì tàṣítàmìlò àlẹ́ ìhàlẹ̀ àìbáàdà òun gángan níjọ́sìn máa máa kójọ lé lórí mínà àkùwẹ́l bọ́yọ̀ ọ̀rọ̀ ni ó wà àfààl àbíṣe ẹ̀rọ ìjọ́sìn tá ṣe gan ọlọ́rọ̀ nu oníṣe nu orígun nìyẹn àwọn ọ̀rọ̀ tá à ń sọ ńgbà ń ṣèjọ́sìn lọ àwọn ìṣe tá ń ṣe ńgbà tá à ń ṣèjọ́sìn lọ orúgun nìyẹn. tó ipa àlè yọ kúrò ẹ̀rí wọ́n ní wa arkanu ha arba'ata ashara rukna sábà fẹ́ sọ nípa orígun tí ń bẹ fúnrun fourteen ní mẹ́rìnlá látẹ̀sífòtò àmìdánì ọgbọ́dọ̀ bọ́rẹ́lẹ̀ tíyẹn máa mọ̀ mọ̀ pàtì báyìí wọ́n là sáhàwá èèyàn tẹ́gbọ́dọ̀ gbàgbé pátì wọ́n là jáhàlà. èèyàn ti gbọ́dọ̀ sọ pé ntí ìkẹ́kọ̀ọ́ débẹ̀ pé èèyàn máa ń ṣe nínú òrùn ìnímọ̀ npa rẹ̀ ni pé èèyàn máa ń ṣe nínú òrùn ni ẹ̀rí wọ̀bẹ̀yánu àkàmọ̀ ayẹ́lẹ̀ àlàyé ẹ̀ ní bọ̀ yìí alákọ̀ọ́kọ́ nínú àwọn orígun yẹn tá a pè ní mẹ́rìnlá òun náà ní kíni alqiyam alqiyam fil fardhi ala alqadir kíyẹn dúró kírun fẹ́ni tó bá lágbára ẹ̀wọ̀n pẹ́ni tí ò lágbára ní ìsìn bọ́yẹ̀sẹ̀ rẹ ti dá a lè sọ pé kó dúró àbárọ̀ dẹ lọ́jẹ́ ń tiẹ̀ yẹn ni pé ìdúró kírun fèlifárò pé níbi irun ọ̀rẹ́ yẹn alẹ́ kọ́ ọ dírì ọjẹ́ dandan fún tani o ẹni tó bá lágbára mọ̀ntọ́sí bá ọ̀rọ̀ ọlọ́run tó wá lórí òun lọ́rọ̀ ọlọ́run tó tó bá rè pé. àti wípé ẹ dúró fọlọ́n ọ́ọ̀nì tí ìnàlélà lẹ́ni tó máa máa tẹ̀lé tọ́lọ́n. àti níyẹn bá ti lágbára báyìí èèyàn gbọ́dọ̀ jókòó kírun o. ẹrù tí irú ẹ̀ gbajúmọ̀ lọ́dọ̀ fífọ́ nínú àwọn ìyá kan lágboolé. ẹlẹ́mi ò ní bẹ́ẹ̀ sí ìdàgbà débi kan á wá lọ tó síwájú ògiri. yóò máa fọwọ́ pa ògiri báyìí yóò àkọ́jú náà yóò máa gbá yóò máa gbá à. Ah! níbo lẹ́yìn tìde tẹ́lẹ̀ dìde? tí wọ́n bá tẹ̀ pé kí wọ́n wá yẹ káàdì ìka òṣèlú tí wọ́n fẹ́ wò kódà ó lè dúró látàárọ̀ tilẹ̀ sùn ẹni tí jókòó kírun yẹn o. ẹ̀rí tó ọlọ́run àti ọlọ́run ọba wá lórí ẹ̀yìn pé wọ́n kúrò mọ̀ lillahi qanitin. ẹ dúró lẹ́ni tó máa máa fi tẹ̀lé tọ́lọ́run omi ẹ̀gbẹ́ tẹ̀yẹ bá dúró lásẹ̀ ọ̀tọ̀ nìyẹn o. ṣègbè yẹn dúró fún ìjọsìn yẹn máa máa ní ládàá. yẹn bá kẹ́ òní ti pé òun ti jókòó ti pẹ́ òun fẹ́ dúró ìdúró kan nìyẹn nígbà tí òfin ṣe jọ́sìn onílàdá tó máa gbà lórí òwúlẹ̀ ìdúró lásán ni tẹ̀sílẹ̀ ìdúró ìjọsìn ni ẹ̀rí àtọ̀rọ̀ dábì sọ̀sẹ́lá ń tó sọ fún Imran ibn Husayn radiyallahu ta'ala anhu ẹ̀rí Imran ibn Husayn ọlọ́nkọ́ bá níyọ́nù sí bàbá yìí gba Islam lágbà wọ́n ti dàgbà kí wọ́n tó gba Islam. bàbá yìí níjọ́ kan wọ́n lọ bá nàbì sallallahu alayhi wa sallam pẹ̀lú àwọn sàhábà bí wọ́n ti wá dé kalẹ̀ wọn láti sọ fáwọn mùsùlùmí atúgbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ pàápàá jùlọ àwọn àtàwọn kó ní súnà ni wá tààtú yìí pé à ń tẹ̀lé lánàá àwọn ẹni ìṣáájú ọ̀rọ̀ ọlọ́run súnà nẹ́bì àgbọ́yé àwọn ẹni ìṣáájú lórí ẹ̀ àwọn ẹni ṣáájú tá a sọ pé a fẹ́ máa kọ́ sí yẹn wọ́n da nígbàgbọ́ ìjọsìn wọn gún régé ìwà wọn tún wá dọ́gba sọ̀rọ̀ tí mo wí yẹn yé dáadáa ọbẹ̀ pé wọn ò fẹ́ yọ níbi kankan nínú mẹ́tẹ̀ẹ̀ta gbogbo ẹni tó bá wá fẹ́ jẹ́ sàlàfí gbogbo wọn wà lórí ìlànà àwọn ẹni ìṣáájú ọ̀ǹtọ̀hún ìmọ̀ ni rẹ̀ ó dáa ìjọsìn rẹ̀ ó wuyì ìwà rẹ̀ ó sì wúlò anabi sallallahu alayhi wa sallam bàbá ìwà bá wọn jọyàn lójijì ọlọ́run bí wọ́n ti rí wọ́n ní ẹ bá ní gbéjì ògbó fún bàbá ẹ̀fọ́n bàbá lé a kí yẹn ka bàbá yẹn láyà ibi máa ń gbọ́ ń pa rẹ ní ike sọ́kìlù ọ̀kúlẹ̀ náà ọmọ ń sọ bá gbọ́ ni bá àwọn ohun tá à ń ṣe bọ́gì bọ̀bẹ̀ ni wá ní ohun tó máa ń sọ bá wa tẹ́lẹ̀ nù. ẹ̀rí èyí tí wọ́n á ṣe yìí ó kú wa lójú pọ̀ ìgbà wọn á gbé fún bàbá náà ká mo ń sọ̀rọ̀ nípa rẹ̀ lọ ẹ bẹ̀rẹ̀ bá mi lọ mo lọ mo lọ fún sẹ́yìn rọ́ọ̀dì ọlọ́ọ̀tẹ̀lẹ̀ àná. nígbà tó wá gbé àga fún àti wọn gbé jòkó fún bàbá tí jòkó náà bàbá wa ní agbọ́pọ̀ máa ń kú wa pé àlọ́pọ̀lọ́ òṣìṣẹ́ ọlọ́run fún wa sọ fún bàbá yìí pé ẹ̀ka àkọ́kọ́ náà bàbá ọlọ́run mélòó lẹ ní bàbá ní méje péré náà ẹ̀wọ̀n dáwọn ọlọ́run méje lẹ́ni dá àwọn méje péré ni àwọn míì ní ju bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n méje náà ni àwọn tó bàbá ń bọ wá ní àwọn ọlọ́run ni wá bàbá níbẹ̀ ni mẹ́fà ń bẹ ńlẹ̀ ẹyọ kan ń bẹ lókè tọ bàbá o nígbà tí ẹ bá wà nínú ṣòro ìwòlẹ̀ ẹ máa ń ké sínú àwọn ọlọ́run méjèèjì bàbá ní tòkè ni ẹ bá tó wá ní ìdì kankan dá ń fẹ́ ìwọlé tó pé bàbá ní kòkè yẹn lẹ́nu. àwọn mẹ́fà ti ilẹ̀ ń kọ́ iṣẹ́ wo làwọn yẹn ń ṣe ń ti wọn àti ń sì wọ́n lásán. Hmm, òjijì ọlọ́run wa ní ọjà bàbá ẹ wá rí ọlọ́run wò kí ènìyàn gan-an òun ti gbé ìdílé kẹta. yóò bá ti gbígbó lóhùn. àkọ́kọ́ àmà àmọ́rọ̀ kan náà àlẹ́kìnnà ti dáwà ọgbọ́n nípa afáfẹ́ ti dáwà ayé kí n kankiri kìsì pé tí yẹn bá ti jẹ́ sàlàfíyà wọn á bá a ṣe gbogbo ọ̀sà kan lé kankan kan náà ẹni tó ń pè ní sàlàfí tó ti gbàgbọ́ yẹ àlẹ́kìnnà ti dáwà wọn ni kò lè nígbà tó bá yẹ kó lè. mo ti jẹ hikma nìyà kó dẹ̀ dẹ̀ nígbà tó yẹ kọ́ dẹ̀ àwọn sọláńtì ti bẹ́ẹ̀ ó kó lé tí a bá wa nígbà tí lọ kírun tó jágùn fáwọn obìnrin lé ìyàwó wọn tó wà lé tí bá ti kírun kí ẹdẹ á lọ kírun fáwọn ìyàwó wọn lé ọba lọ gbé tó ẹsẹ̀ bá wo gbogbo àwọn obìnrin yẹn àtàwọn aráalé wọ́n bá lọ kí gbàjáre fásitì sọ́nà ọgbọ́n àyọ̀ àlùfẹ́lẹ́ ìgbẹ́tọ̀ àrà tí màálù dẹ́wọ́ nìyí o. a èèyàn máa wòye pé ọ̀rọ̀ yìí àbọ̀ mi ó ti jọ lọ́wọ́ sí pa kankan ni ẹ̀. èyí lọ́nà àfẹ́tẹ́m yà màálù màálù ìwọ̀n aláìwọ̀ bẹ́ẹ̀ tẹ̀. èwo ni irun olè kókó tó lọ sí fáwọn torí bẹ́ẹ̀ kéde màálù nìkan gbogbo ẹni yóò tọ́ba fẹ́ kírun fún yẹn kọ́má gbàgbé pé ọ̀lẹ́ bẹ́ náà ẹni tí ó kírun oníbùkátà bẹ́ nu wọn ọmọdé bẹ́ nu wọn ó kírun yẹn kúrú wọn tọ́ba fẹ́ kí fún rẹ̀ ọ̀pá àgùn bọ́ba ti fẹ́ ẹ̀wọ̀n pé tọ́ba wó lulẹ̀ á lè dìde ìwọ màálù egungun sí ọdún òkúkú lè máa ké lẹ́yìn ìpàdé à níbi ìwé ìṣáyé lọ́fẹ́ gbé fún ọ̀yà. ọ̀lẹ̀ kí wọ́n lẹ́yìn níbi rákẹ́lẹ́ kejì sẹ́yìn òtítọ́ ni ọbẹ̀ yìí kí bẹ̀ yẹn ọyẹ kan alákó lé kó lẹ̀ lé sílẹ̀. irú líle yẹn náà yìí líle tó lé fún àfàwà ọ̀sẹ́nà bẹ̀nzẹ́yìn bẹ̀nsáàrídà rọ́díọ̀lọ́ọ̀tà àdúrà ọyẹ kó lé bẹ̀ yẹn náà ó lé bẹ́ẹ̀ wọn ni pé mọ́mà lọ sóbìnrin à ń pè kẹ́lẹ́ kẹ́lẹ́ gọ́gọ́wàtú tábà pè kẹ́lẹ́ gọ́gọ́wàtú òun náà ní alihamudulilẹ́sì yàtò àkọ́sùn ogun tó ti ṣe ọlọ́run bá lọ wọn náà pè ní gọ́gọ́wà ṣùgbọ́n yìí sàtẹ́bí ọ̀bá lọ wọn náà pè ní sàríjà alihamudulilẹ́sì lẹ́mí yàtò àkọ́sùn ogun sàtẹ́bí ọ̀bá lọ wọn náà pè ní sàríjà sàríjà tó yìí wọ́n wá ní àwọn ọ̀sán lọ́lẹ̀ lọ́jọ́ lọ́ta làǹdùnà. ẹnìkan wá ń bẹ nínú àwọn kèfèrí tí wọ́n bá pàdé lọ́rùn yóò ti yóò ti jẹ́ káwọn mùsùlùmí ọgbà gbéra láì yóò kẹsàrí lọ pẹ nìkan ní wọn yóò sá lọ òun máa ń yọ wá pa àwọn èèyàn ni àfàwọn ọ̀sán wa gẹ̀ẹ́sẹ̀ gẹ̀ẹ́sẹ̀ wọ́n ti tọ́pa jẹ náà lọ́nìyàn wọ́n dọ́dọ̀ rẹ̀ báyìí wọ́n gbé dà sókè bá wọn fà pé wọ́n ti ń bá wọn jù láti bí ẹ̀ sọ pé láìlá adéńlọ́pàá ni. àfa òòtà wọn ni ọ̀gbẹ́ ni ìyá ọ̀bá ẹ kú gbàtọ́ ní títà ní tó làbàlàbà ó sì ní pé máa ń pààyàn àwọn arúgbó ìlà àìlọ́lá tí mo kọjọ́ mo lè gbẹ̀mí ènìyàn ọgbẹ̀mí ẹ̀dá báyìí wọ́n á dé kílẹ̀ bá bọ̀ lógun wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ fún àlẹ́bí sọ́mọ́lọ́ àrẹ́sẹ́lá ọba mọ́ra òní ní ilé ẹ̀mí máa yọ wá parí ọwọ́ tèmi náà wá bọ̀ wá rí lá ilẹ̀ àìlọ́lá mo ti gbẹ̀mí ẹ̀nìyẹn bó ti sọ̀rọ̀ ti ṣe ju lẹ́kẹ̀kẹ̀lẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gba ìtàn ó sì pẹ́ sórí lá ilẹ̀ àìlọ́lá òtán bóòlù ó ti yẹ ẹgbẹ́ tó bá kẹyàmà fáwọn òtán mà ní ó sì dàbí kó ti péjọ́ ní làwọn tẹ̀ gba ìsìlámù ṣe báwọn tẹ̀lé máa mọ àlàyé kiri ohun tó kiri ohun du. wọ́n ní sábà gbọ̀ngàn sọ̀rọ̀ mọ̀ ohun tó ti ọlọ́run ní àdìkí lórí fún láyé láyé lọ́wọ́ àjọ ìgbà ìgbà. ó yẹ ká nẹ́bí ìdí ń tẹ̀yìn fún mi. ní wọ́n tún ń pè ní nìyẹn. hikma kí ìyẹn ní ìtọ́ ẹ̀kọ́. òun náà ní irú rírọ̀ lábọ́ ogun lọ́dọ̀ tí wàá wọlé àádẹ́ bàbá ọkọ lóye ìtọ́gbọ̀n ọba ti tu ara lọ́ba bẹ̀rẹ̀ sí ní tọ́ yàyàyàyà nínú pé lóko kò ní ìgbọ́n kan náà tó ní ìdíkẹ́ lọ ilé lóko ọ̀pá nígbà tí ọba bẹ̀rẹ̀ sí ní tọ́ yàyàyàyà sí gbogbo àwọn èèyàn ní ìdílé ọlọ́run ní lẹ́tẹ̀rì nìyí ẹ má kì í gbé mọ́ ibẹ̀ yẹn wọ́n ní ká tún kẹ́ mọ́ sí mo rò bí afáwà ìbùnà fẹ́yìí nínú àwọn àlùfáwá èdè wọn táwọn àwọn máa ń mú àwọn ọ̀rọ̀ nílá wa ó súnmọ́ bí wọ́n tún sọ̀rọ̀ kápá ilé rẹ̀ yíké ọ̀gá dókítà ní ànẹ́bí sọ́lọ́lọ́ àdọ́lọ́lá kí ọlọ́run wá di lọ́dọ̀ àwọn tó mọ̀ ń pọ̀ ọ̀rọ̀ lera ìyẹn dátọ̀ mọ́ yẹn bí ẹ má kì í gbémọ ẹ̀fílẹ̀ dàáhùn ẹ̀fílẹ̀ kọ́ farabalẹ̀ parí ìtọ̀ ni tọ́ba tí wọ́n parí ìtọ̀ yẹn náà ẹ lọ bomi ike kan àbí garawa kẹ́kẹ́ jáde ẹ̀rí ọyẹ ká nẹ́ẹ̀mí ṣe kí ni ọ ọyẹ kọ́rọ̀ mẹ́rin ó ṣe kí ni ọ ó tó àwọn abẹ́rẹ́ yẹn pọ̀ akẹ́kọ̀ọ́ wa méjì ń bẹ̀ ń bọ́ mo ti lọ òun ní sáà lọ hikman nù dára ẹ wo bó ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ fún bàbá yẹn ọ̀rọ̀ yẹn dẹ̀ wọ bàbá la bàbá ọlọ́run mélòó lẹ́nu bàbá ní méje péré mẹ́fà nílẹ̀ ìkan lókè tẹ́bá wà ní sọ̀rọ̀ ewu lẹ́ẹ̀kẹ́ sí wọn tókè tẹ́bá ní ìdìgẹ́ kẹta lẹ́ẹ̀kẹ́ sí wọn tókè àwọn tilẹ̀ kọ́ náà wọn kàn sọ́dà tókè ní pé yìí bàbá ti gbà ọ̀gá ìsìlámù lọ. ibi táwa lọ tọ́pa hadith yìí afẹ́ gbùsẹ̀gbùsẹ̀gbù bàbá wa ní ọ̀wá gbọ́ nínú àwọn nǹkan tí Islam tí o pè mí sí ìmú wa ìrún máa ń bẹ́ẹ̀ wàá di ìbáwá sí ọ jẹ̀bi ti ń dèmí láàmú bàásùrù òun ni mú fúlàgbé jámù rẹ̀ ní bàwá sí irú àwọn lábá tá a kọ́ kí wọn bàwá sí irú làwọn máa ń wí jẹ̀bi jẹ̀bi máa ń dàmí láàmú lóòdì wọn yóò ti rọrùn tí mi ní wọn ti lè dábàá fẹ́ni tí jẹ̀bi bá ń dà láàmú sọ̀tì ẹ̀sìn di dídì tán wọ́n tọ́ wọn nàró ẹ̀wọ̀n ti jẹ́ dídì ẹ̀wọ̀n ìyẹn lágbára ọmọ ayọ̀ tẹ̀tẹ̀tẹ̀ jẹ́ ọmọ atún di yàrá yìí àwọn afọ jẹ̀dí nìyẹn. dókítà olùkọ́ lọ́lẹ́ ti ṣe gáfẹ́ báyà á sí fáàlù fún mi àgbàlẹ́ níbi máa ń ká ní ká máa máa ń yá àfẹ́ni bá máa ń bára ó sì wọ́n kó mú yẹn kó fi yẹn lẹ̀ yọ̀ọ́kẹ́ máa lọ ọ̀sán tó yá yóò tó padà yọ̀ọ́ máa lọ ọ̀sán tó yá yóò tó padà ìtọ́lọ̀ máa fẹ́ lórí. bàbá ní báwa sí ìrù ń dáhùn láwọn jẹ sí tó lágbára bó lè ní yóò sì máa nà ó kíhùn ní dáhùn lọ nìyẹn kí ló jíjẹ ọlọ́run á sọ fún òjíṣẹ́ ọlọ́run ní máa kí ní dúró omi láti bẹ̀rẹ̀ pé bí ẹni pé jẹ̀bi ọ̀dọ́ làwọn ọ̀yà. bá wá lágbára dúró ọ̀tọ̀ jókòó. tọ́ ọba tó wá lágbára àti jókòó kí ó tún lè wọ́ọ̀sì débẹ̀ o wọ́n dà fẹ̀gbẹ́ lélẹ̀ fún ọmọ àti kó ló tó wà nù rí wáyà mi ibi tọ́ ọba tó lágbára àti fẹ̀gbẹ́ lélẹ̀ tún máa lo ìṣesí fi eléyìí láti máa rí irú ìjẹun tí mẹ́nu kí ni ọ inú ẹ̀sìn wa ìbòdìdì kọ́ ìdánù ayálùkọ́ àníṣọ́ àwọn ni mo jà lọ́lọ́rù ìdí ọlọ́run òfin kìnnìkan ẹ̀sìn òye ọ̀nìyàn nítorí àlùmọ̀ṣà ọdún tẹ̀sílẹ̀ kò tẹ̀sílẹ̀. ṣé nǹkan tó bá jẹ́ sòrò fúnra ara rẹ̀ náà ní wá kò sí ohun tí ń jọ́rọ̀ ẹ̀yàn níbi ohun lágbára sí. ọ̀rẹ́ yẹn ọ̀lágbára sí nìyẹn. tó nípa abẹ́lé ilẹ̀ bàbá yìí yẹn wà nù téèyàn bá wá fa <clears throat> ìdúró sí tí ò dúró níbi irun ọ̀rẹ́ yẹn bá ìtara kẹlẹ̀kẹ̀yàmá ìparí lọ́dì. téèyàn bá dúró níbi irun ọ̀rẹ́ yẹn lè ọ́n dúró nítorí ìdí pàtàkì kan. kàmọ́rọ̀ bí ààrẹ bí ẹni ta ní jẹ̀bi ń dàda fún abẹ́ ìsàn tí ò lè fi dúró lóhun wàhálà àti páyà títún ń bá ju ọ̀tá tó fẹ́ ẹ̀hún lé mo tètè rí mu. ọ̀rọ̀ ìdálé àti mo tọ́ yàtọ̀ sí yàn. fàìnà òyò ọ̀gáwó ìdálé. irúfẹ́ ẹni bẹ́ẹ̀ a máa gba àwíjàre rẹ̀ wọlé. wọ̀nyí sọ́ọ̀lì hàbà hàlè ẹni yẹn dẹ̀ sì máa kírun bí ìṣesí rẹ̀ bá ti gbà obìnrin yìí pé irun àkíkú ni èèyàn òkè tí ó fi jáde láyé sígbà kankan ó dàbọ̀ rẹ̀ ọ́ lópin ìgbà tí làákàyè lẹ́nu ti wà fẹ́ ẹ ọ̀pẹ nínú nǹkan tí nínú ṣàkóso òjò òun ni kò rí èèyàn pé torí bá tẹ̀ pé ọ̀hún sàárẹ̀ nínú àárẹ̀ ọlọ́jọ́ ní tòótọ́ torí ní ìsàpè wàá máa kí lọ́wọ́ bá ti gbà náà ẹ̀rí wọ̀nyí sọ́ọ̀lì hàtìbà àlè yìí ẹnìyàn máa máa kírun bí sèse ẹ̀ bá ti gbà ọ̀rìndán bóyá yóò jókòó kí ni ọ àwọn aláàjà mi àbí yóò dẹ̀ kí ni ọ yóò fẹ̀fẹ̀ nílẹ̀. àmọ́ sọlá tó náà kí láti àmọ́ òun tó ti ní bí akẹ́fẹ́ fi sí àtigbọ́rẹ́ ìlú òun náà kílà òun náà lè tọ́wáyé nù hadithi Ummi Habibata radiyallahu ta'ala anha ọlọ́run kọ́ bá ní ọdún sí wọn ọ̀kẹ́ nínú àwọn ìyàwó ń ṣe ọlọ́run omi hadila kálọ́ lè rántí kọ́ wọn gángan àbá àti ìṣe òde bẹ̀rẹ̀ ẹni tí wọ́n ń pè ní ọmọ hadila ní lórúkọ wọn rọmlẹ́tù ẹsẹ̀ wò rọmlẹ́tù bíntu àti sùfìyàn ẹ̀rí wọ́n ní sàtó sọ̀nbọ́bọ̀ wọ́n wà nínú àwọn ẹni tí wọ́n ti ń jẹ́ àlọ́ sí habata ẹ̀rí nígbà táyé ọ̀gbẹ̀sìn ní mọ́tíkà tí wọ́n ń kó fìdí náà bá àwọn ẹni tó gbà fọlọ́n tó gbà pàdánù ọlọ́wọ́ àlùfẹ́lẹ́. wọ́n tẹ̀sí jọ sí ìdíra lọ sí Ethiopia ní nílùú abẹ́rẹ́ ibi tí capital city ní Addis Ababa. wọ́n jọ sìnrìn àjò lọ́bẹ̀ ni láti lè gbádùn ẹ̀sìn wọn. àkọ́kọ́ ọ̀nà ti sọ náà. tọ́ àtàwọn àti kíni o àtọkọ wọn ẹni tó wáá jọ kọ wọn bóun ṣe bó ṣe tún di kèfèrí lọ́hùn nìyẹn àwọn tòbílà ọlọ́dí kan rí ó lọ́hùn ẹ̀rí ẹni tọ́jọ́ kọ ẹ̀rí yìí pé kíní yẹn ti ṣéǹjì ìṣesí obìnrin yẹn ìdààmú ti dé wípé ẹni tọ́kẹ̀dé jẹ́ ọkọ gan tí ajọ́ ọlọ́run ló ti ṣe kíni o ó ti di kèfèrí yìí à ń sọ̀tọ́ láwọn padà sí kí ni wọ́n padà pinnu àti fẹ́ lọ́wọ́ abijá sí pé wọ́n parí ètò ìgbéyàwó àtọwọ́ sọ́dá kí nípasẹ̀ ẹni tó jẹ́ aláṣẹ ìtòkè àdìjọ yẹn tó jẹ́ pé ó mọ Habiba ìyẹn rọ́mùlà bíntu ali sofiyan òun ló wó sàdáàkì rẹ̀ kọ́ jù nínú àwọn ìyàwó ìjọ lọ lápẹẹrẹ wọ́n ń kẹ́ four hundred léèyàn kọ̀ọ̀kan tẹ́lẹ̀ four hundred dirham ṣùgbọ́n two thousand four thousand dirham wọn. ìka sọ wípé akẹ́ four hundred naira tẹ́lẹ̀ kí àwọn akẹ́ four thousand tẹ́lẹ̀. ẹ jẹ́ ní kéwú díẹ̀ bẹ́ẹ̀. níbẹ̀ yẹn náà làwọn afáàfin ń sálà ìfún ayé pé nínú déédéé tíṣẹ̀rí afẹ́ lọ́dọ̀ ẹni tọ́jọ́ kọ tí ó sì fáwọn ìyàwó tọ́jọ́ yọ̀ọ̀kan lọ nígbà tí yẹn fi pa kọ̀ọ̀kọ́ owó ni lè máa lọ títí mo nígbà tí yẹn ó fẹ́ kejì owó ti pọ̀ ó sì lè dájú owó pọ̀ ọkọ̀ mi wọ́n tẹ́lẹ̀ kejì owó yóò fẹ́ kí ni o ọkọ̀ tó bẹ̀rù ni o ti nu dọ́gba yẹn mo rò bá mi yẹn ti kíá nínú hadith omi hadith yẹn lọ́dí ọlọ́tara nǹka wọn náà ti sọ̀rọ̀ àgbọ̀ ibi ẹni yóò kọ́ mi kí n ra ká méjìlá lẹ́yìn ọ̀rẹ́ yẹn ó kí n ra ká méjì ṣáájú àṣùbà lẹ́yìn àyílà nígbà mi a lè sọ pé mẹ́rin ṣáájú àyílá méjì lẹ́yìn kíni ọ lẹ́yìn àyílá ó di mẹ́jọ méjì lẹ́yìn mọ́gàrí méjì lẹ́yìn ṣáà ó di méjìlá ẹni wọn bá kíra káà méjìlá yẹn ó di bílé lọ́wọ́ máa kọ́ fún ní àlùjẹ́nu níjọ́ bí làǹtẹ̀ yà wọ́n tó wọ́n wá sọ pé sẹ́wá nínú nẹ́fìlà wọn dágbé nẹ́fìlà nìyẹn nínú nẹ́fìlà wọn ní sọ̀rọ̀ àtúntò hà sábàrà bí irun ìyálẹ̀ àti kí bí kìámù lẹ́yìn ẹ̀rí. ẹ wàá rí òun náà fílà fàínà kìámù fi ha sunna. kéèyàn dúró láti máa kéèyàn tí ó máa tàbájà àti sóra sunna ni wọ́n lè sàrúkú náà kì í sọrí ibu tó bá àrùn jẹ́ o téèyàn bá dó. láàkìn ṣùgbọ́n jẹ́ ọ lọ wa o. صلاة القائم فيها أفضل من صلاة القائم irun bí yẹn bá dúró kí ó dẹ̀ sì lọ láti ìdí yẹn jókòó lọ. ìyẹn ní kọ́ndíṣàn kankan lọ́sà kí ògbó òbẹ́ jókòó kí náà fi láyẹn ni. irun rẹ̀ ọ̀lọ́lá tẹ̀lé tó dúró kí o ó dẹ̀ sì lágbára àti gbó. wọ́n ní pẹ̀lú ọ̀rọ̀ tó ti ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ àríwá sẹ́lẹ̀m tọ́tọ́ náà sàhíì mùsùlùmí wọ́n ní ike. wọ́n ní sẹ́yìn rí ìwọ̀n ẹni tó wà ní jòkó ládàlàjì ló máa gbà ní sọlá kele kọ̀ọ̀gìlì tí ìwọ̀n ẹni tó dúró kì í lọ. iná fílà làwọn ọ̀sẹ̀ má gbàgbé o ẹ mọ̀ kọ́rin yẹn ìyẹn ti kọ́kọ́ yẹn dúró pé a gbọ́dọ̀ ṣe kí ni o agbọ́dọ̀ tó kíyàn ní àti tá a bá lágbára àti tó lókù. orígun kejì òun ni takbiratul ihram fi awwaliha. kábàárà ìwọ̀run nígbà tí òun bá fẹ́ bẹ̀rẹ̀ kúrikúri tí èèyàn bá dé èèyàn nínú ẹ̀rí òun náà ní gbólóhùn Allahu akbar lẹ́yìn ìfọ̀nà Allahu akbar ẹ̀rí láàyò jìzí òhò wẹ́yìn rúhà. a lè wí nǹkan ní ìyàtọ̀ sí o nítorí ọ̀rọ̀ tá nẹ́bi sallallahu alaihi wa sallam sọ̀sọ̀ bẹ́ẹ̀ ni ló kírun jáfùjà fúnjọ yẹn. Ẹ̀wọ̀n bẹ́ẹ̀ nìkan ó kírun jáfùjà fún. Mọ́n alálẹ̀. Àfa rẹ̀ ọba ní mọ́sálásí. Ẹ̀wọ̀n kó lórí àfa òun ní sáni ọ̀hún là nẹ́bi sallallahu alaihi wa sallam tá a fa rẹ bá lọ tá a fa ọdọ yìí rẹ bá lọ fún ìjà nẹbi lọ láti fi sáfọdù òsì títí wí. òkúta tí wọn máa rí wọn láti fún ẹ kọ́ máa sọ tẹ̀lé rẹ. olórí àfa àwọn làǹdẹ́bí òun lọ ká gbogbo ìmọ̀ọ́mù. ní mo fi gbé e lórí pé ọ̀dà àfa rẹ tó pàtàkì ọba mọ́sálásí òṣìṣẹ́ wọ mọ́sálásí rẹ tala kọ̀kọ́ ní sáfà àdìgá kọ̀kọ́ kiri lọ́la àwọn náà ń kọ́ alẹ́ sí àdìgá kọ̀kọ́ kiri mọ́sálásí ẹ dáhùn rẹ̀ tala kọ̀kọ́ kí o mọ́sálásí náà kọ̀kọ́ kí ló fà àdìsí tá a fẹ́ ka yìí bẹ́ẹ̀ arákùnrin tó kí wọn balabala ń jọ ní tó kí ń jáku jáku jáku jáku ọba ẹni tó olórí gbogbo àbálẹ ayé yìí mọ́sálásí. رسول الله صلى الله عليه وسلم òun kọ́kọ́ kọ́jú ọ̀tàlá àdìbẹ́ kọ́kọ́ jù. ọwọ́ akínwó yẹn bala bala bala bala. ìgbà tó kí sẹ́bí ó lè kí ẹ ọwọ́ àtẹ̀ lọ kí olórí gbogbo àbáàdé ayé yìí. lọ́sùn olùwọ́ ìsọ́nù ọmọ àlọ́sọ̀lá lórí asàlá wà ní ìjọ ọlọ́run wa sọ fún pé sọ́ọ̀lì fa ìnẹ̀ka láàmùtò sọ́ọ̀lì. pé wọ́n yóò lò kí mọ́sálásí náà òkí pẹ́ báyà lọ tún òkí. ẹnì yẹn bá ti kí ni ọba kún ṣe bí ọba kún lọ bí òòyì ó tún kí bálabàlà. ìrọ̀ ẹ̀ náà wà bíbí ìsinmi ẹ̀ lòdì kò tẹ̀sí ní kírun láti àyílá yóò lè ṣe àwọn ọlọ́gbà bẹ́ẹ̀ ó di ìta ìgbà àwọn ọmọdélájú àdáyé burúkú tá a wí yìí rẹ̀ wọ́n máa fi ọ̀là ọ̀là gbogbo olóòdì kò pọ̀ ó sì ti yálé ìyá alámàlà lọ́nà ẹ̀sẹ̀ lẹ́kọ̀ọ́ tó ti lú mọ́ ọ̀là ọ̀là ó ti gbé sálámà jùlẹ̀ ọ̀tá kí gbogbo ẹ̀ lọ́wọ́ ti lọ́wọ́ òdò ó tún kí náà ó tún ní mo dé asálámà àdéhà ìyàwó. ilé òjijì ọlọ́run òjijì ọlọ́run ní sọ́ọ̀lì lọ́ọ́kìrùn-ún bá ti ń òkì kẹ̀kọ́. À ó ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹta àwọn ni wa òjijì ọlọ́run alẹ́ ni la ọ́fíìsì inú ẹ̀yọ́ ha tọ́ba ní ma lọ tún wọ̀n yí kí bí omi fẹ́ mẹ́wàá tí ń lè máa fi lọ lẹ́nu ìlú lọ yìí kọ́ mi orí kò yé mi. táwọn yẹn fi àárẹ̀ yẹn ibẹ̀ ni àwọn ènìyàn gbé ẹtú padà rí èsì ọ̀rọ̀ yíyẹn ibẹ̀ ti gbà ń tòótọ́ pé mọ́sáàsì làwọn ọkọ̀ tú torí nǹkan méjì là ń tò sábà ọ̀pá kọ̀ rẹ̀ sí lára rẹ̀ ọba sọ fún wípé èyí ṣe ń gbàgbọ́ ọmọ bá sọ kọ́kọ́ sálámọ̀ sí mi náà ó tó di pọ́ bẹ̀rẹ̀ ẹ̀rọ ni sọ̀rọ̀ yẹn ń gbé àdé ẹ̀jẹ̀ fáwọn afáwa bí máa ń mú ìmọ̀ jáde àwọn afáà ní ṣe wàhálà fẹ́ ìwòròwòrò sí wọn o àwọn afẹ́sì ni o láwùjọ jagunjagun sí wọn títí èèyàn bá ta ń ṣe wàhálà ní ẹni wọn tó fa ìmọ̀ níbi ọ̀rọ̀ méjì rẹ̀ ká nẹ́bí ọgbà ògùn mẹ́rin ọ̀kan yẹn níbi òkọ̀ rẹ̀ sì pẹ̀lú pé ọwọ́ mọ́tà ti gbàrà báyìí mọ́tà ti lò kí kò tó wá kí wọ́n fi kó kéde ọ̀hún tó kí. ẹ̀rí òjijì ọlọ́run wá tẹ̀ wá kọ ní òwe pé ìdá kọ́ńtà yìí la sọ̀rọ̀ tọ́ ọ ti nẹ̀rú tó ọ fẹ́ kírun ṣe àwọn ọ̀pọ̀ ẹ̀rí. ẹ̀rí eléyàn ni omi ẹ̀gbẹ́ téèyàn abẹ́ ti wí kò ní wọ ìyẹn tí gbogbo olólùwọ̀ òjì náà ọ̀la ìjọba mẹ́rin alápapọ̀ wọ́n wá gbàgbé pé òun kẹ́ bẹ̀rẹ̀ bájà pé òun ò ní láì òun ò ní ọlọ́ ọ̀bọ̀ ẹ̀dọ́ òun ò ní òkín ọ̀rọ̀ yẹn bí ààrẹ àtọ̀rọ̀ mi ìdáàbò sẹ́lẹ̀ ń tún sọ àdéhùn mi wípé àtàkùn ihun tá a máa fi ń bẹ̀rẹ̀ ẹ̀rùn wípé èèyàn wọ̀ ọ̀run òun ni kíyàn sí ọlọ́ọ̀bọ̀ ẹ̀sìn náà. ihun tí yẹn bẹ́ẹ̀ sì máa máa fi jáde owó nínú oorun òun ni àṣà òun ni kíyàn sí asàlámù àdìgbò. kọ́lá àtànà àkẹ́dọ̀ sọlá ẹ̀tọ́ ìlú ní tẹ̀síra. èèyàn ò lè nírun láì sí ọlọ́ọ̀bọ̀ ẹ̀sìn náà. bíbẹ̀rẹ̀ ẹ̀rùn ó tọ̀ حديث إليه وعن عثمان بن داود عثمان بن ماجه الترمذي الإمام الألباني رحمه الله تعالى من حديث من حسن صحيح ها من حديث من يتأخذ صحيح عرض صحيح بن ماجه في شيخ الألباني رحمه الله مواسي أمارين به من نمبر حديث أطول من جي يعني الذي يقوم تسوي بفعل الكتاب nínú àwọn orígun òru fún ibi tí èèyàn bá gbé ọ̀dàbí ẹni tí ọ̀pọ̀ lè parí òun náà ní kẹrọ àtúntà sí hajj kíka alihamudulilayi rọbì alami débi kí ni wọlọpọọlẹ ìkúlẹ rọkà nínú gbogbo rákà kọ̀ọ̀kan pẹ̀lú ọ̀sán nẹ́bí sọlọ́lọ́ àgbàsọ́lá ń tọ́ yìí pé kò sí òun sẹ́ni tó lẹ́mọ̀n lábìyá fara láàtọ̀ láàtà kò sí òun lẹ́mọ̀n lábìyá fara sẹ́ni tí ọba ké fàáfin àtẹnukìtà síwájú ìfàáfin ẹni tí ọba ti ké tó ń tọ̀ wọ́n nírun àdéhùn yìí ábàámi ọ̀sán ìdókòwò ọmọ sọ̀rọ̀ ṣùgbọ́n o àwọn afáàní àdéhùn yìí wọ́n òfin sákìnnà mi dáríkà àlùmọ̀tò ọ̀sán. ẹni tó pẹ́ dé mọ́sálásí tọ́wọ́ abalẹ̀ mọ́mù lórí ìrùkú ọ̀rọ̀ yìí ọba rí o. tẹ pé kò ní láǹfààní àti kí fáfíà tó bá rákà rí náà kò kí ni o fáfíà. wọn là wà pé yóò tẹ́sán ẹ̀mí ìdáríkà alimọ́sibó o. ẹni tá a ti bẹ̀rẹ̀ ẹ̀rú kó dé ayọ̀ bẹ̀rẹ̀. ìdá ẹ̀dẹ̀rọ̀ kẹ́lí kì náà ọ̀rọ̀ ọ̀kẹ́ à lókè ìgbà tó ti bá lè mọ́ owó níbi nínú ọ lórí títẹ̀ kọ̀kọ́rọ̀. àwọn ẹ̀dẹ̀rọ̀ kẹ́lí ẹ̀yà mi hì àbọ̀dẹ̀ bá nínú ìdúró lèmọ́ lèmọ́ mo ti fẹ́ parí súrà tó ké lórí bájẹ́ àlódóde ẹ̀ ọ̀gbẹ́ kò lè ké bájẹ́ àwọn ní ìṣèwà àti ìfàkẹ́ ha yàní ẹ̀dẹ̀rọ̀ kẹ́lí ẹ̀yà mi hì ọba níbi ìdúró rẹ̀ máa lànà ẹ̀sà mẹ́kẹ́ni máa rò tó ife kò lè sígbà láàyè fún mi ń fi hàn àtẹ̀lẹ̀ fàdé àdì láti fi bá díà. wọ́n ká ní màmúmù fèlì jà rí jà tọ́lẹ̀sì já sí wípé ẹni tó kírun lẹ́yìn lè mọ́mú yẹn ìrún àkétókè ọ̀rọ̀ yẹn ò kílẹ̀ rẹ̀ ìmáàmù ti fi ń nà àpẹ́yìn àkàlẹ́ káwọ́sà ló lé ọwọ́ adídé ni ìnà ṣàní ẹ̀ka wọlé káríkà nígbà yẹn ló dé lèmọ́mù ti ń ké e sókè irú eléyìí kò sẹ́sìnà ní ìjọba àti ha ayọ eléyìí nílẹ̀ nípa ókè bá dà ókè bá dà láàkín lọ́wọ́ kọ̀ọ̀rọ̀ àhá ókè wọ́kẹ́dà ni màá mú ọ̀là ìgbìmọ̀ ti ẹtún bẹ̀rẹ̀ gbọ́ wọ́kẹ́dà ni màá mú ìpèlè jà rẹ̀ ẹni yìí náà tún yọ̀ wọn náà rẹ̀. ẹni tó kírun lẹ́yìn lèmọ́mù lèmọ́mù ti kì í sókè ẹnìyẹn ní òní ìdìbò fi bá dà yóò sásùnà ẹbí kí ọ àti ha ọ̀dà àwọn èèyàn mélòó àwọn méjì ayọ́lẹ̀ tó ṣe pé fáti ẹ̀yìn gbogbo òun lẹ́nu tó pé wọ́n ti sáájú ẹ̀ wọ́n ti fẹ́ parí rákà yẹn wà ní òkú lọ́ba tiẹ̀ kọ́ díẹ̀ níbi ìdìde ṣùgbọ́n kò lè láǹfààní àdìgé fájà fájà èso ibu jẹ ẹ̀kọ́ nìyẹn. bẹ́ẹ̀ náà wá ní àlìmọ́ wọn ẹni tó kírun lẹ́yìn lè máa mú kéjì jà rè já níbi irun tí lè máa mú ké sókè àlè sọ pé bóun náà máa gbé fájà o àwọn àjùlọ tá a bá lọ ka sífà tó láti nàbí yé sallallahu alayhi wa sallam. للشيخ الإمام محمد ناصر الدين الألباني رحمه الله أكن إليه بهم رواية كان بيتون الخطابي الخطابي wọ́n mọ hadith yẹn wá nígbà yẹn wọ́n bá dìbò lẹ́yìn lè mọ́mù tí ń kéwú sókè kéwú lè mọ́mù náà ń díẹ̀ ọ̀rọ̀ ni ò yé rárá òun làáfà náà dọ́gbọ́n mú mọ́ ń bíbà yìí pé ayọ́lé ìrìn náà ẹlẹ́ o ó di méjì tá ayọ́lẹ̀ alimẹ́mọ́mọ́ ìjàrìjà ẹni tó kírun lẹ́yìn lèmọ́mù níbi irun tí lèmọ́mù ké sókè onídìí kóhun náà tún ṣe kí ni ọ ọsọ fún wọn ọ̀sà àti fábí ọ̀hún mọ́ yòsẹ́sìnà ẹni kírọ àtìhà àtàdáyẹn ṣẹ̀ṣì ẹ̀ náà nípa àti kí fábí à. lẹ́kìn àmọ́ ọ̀sà lọ́wọ́ kọ̀rọ̀ àhàfin sẹ̀kẹ̀tẹ̀ ìlú náà tí lèmọ́mù wa bá lè máa fi pẹ̀lẹ́ kéwú pẹ̀lẹ́ kùtù tí èsì àwọn lè mọ́mù tí wọ́n máa wọ̀ dì mọ́ àti súrà àti fájà tí wọ́n máa wọ̀ alhamdulilayi wa rárá mi ọ̀hún ọ̀hún ìkírun fáwọn yàrá ni. tọ́lá ìkéle wọn ti sọ pé alhamdulilayi rabbil alamin. ẹ mọ̀ pé bí àwọn ìyàwó ànábì ṣe mú ẹ̀sà wá kéwú tànábì máa ń ké lórí ìrún wọn ni káàdì ti kẹrọ àtúrú mo

alhamdulillahi rabbil alamin. ẹnì kí wọn dákẹ́ yẹn ẹnì kan náà ti sáré wí sí ẹ náà fi alhamdulillahi arrahmani rahim. ẹnì yẹn náà sọ pé arrahmani maliki yawmi ddin ẹnì yẹn náà sọ pé maliki iyyaka na'budu wa iyyaka nasta'in ẹ̀yẹ́ ní olùkọ́. tẹ́nìyàn bá ní ìka nígbà tí lè mọ́ mu rán dákẹ́ ń di ayá kọ̀ọ̀kan yẹn fa inna dhalika awla yẹn kú dáadù akọ̀dán bèlè àwọ̀pẹ̀ ajá sí pé èyẹ ti mú pé àyè bá a mọ̀ bóyá lè fi kàtọ́ bí yẹn àbọ̀rọ̀ táwọn àbá ń sọ pé kéwu lè mọ́ mu ti gbé dé yẹn tọ́ba bá mu alhamdulillah tí ọba tuntun ti bá mu ìwọ náà ti bàbá mọ̀ wájú. Ah, ọ̀rọ̀ ni ò sí yìí rárá ó ti mú lẹ́gbẹ̀ẹ́ yìí ó ti mú lẹ́gbẹ̀ẹ́ yìí. sọ̀rọ̀ yẹn ti ké ìfẹ́ kẹ́nìkan ó tún béèrè béèrè lórí eléyìí mọ́. ẹlẹ́ẹ̀kẹrin ọ̀hún ni àkókò rẹ̀ ìtẹ̀kọ̀kọ̀rọ̀ nínú àwọn orígun ọ̀run ni pérépà gbọ́dọ̀ má ṣe ìkúlè rọ́tà nínú gbogbo rákà kọ̀ọ̀kan pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó kọ́ báyìí pé. ọlọ́run ní ẹ̀yọ́ nígbàgbọ́ òdodo ẹrù kárùn-ún tọ́lọ́run ti ayọ̀ alẹ́ dínà àwọn nù ìkẹ̀kẹ́ ọlọ́run fẹ́ pàtẹ́ rẹ̀. ọjẹ dáadáa tó tóbi ìwé rẹ tàbí bọ́lá ọ̀rọ̀ rẹ kọ kẹkẹ tó jórí burú tọ́jà ìdá. yá ẹyọ ẹlẹ ní àwọn ọmọ ẹyọ nípa gbọ́dọ̀ lọ ẹ máa bọlọ ẹ sì máa forí balẹ̀ díẹ̀ múlẹ̀ orí kan nínú àtàwọ̀tà kùtù sẹ́lá ń sọ fẹ́ tí ń kírun bálabàlá yẹn arákùnrin ní àbí ìyẹn mẹ́rin wọn kọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ ọ̀yà. òdìkà bàlà òdìkà sóra òdìkà fàdé àti sóra lẹ́yìn bẹ́ẹ̀ kó o wá rúkú hàtà àtàtàmà ìdínà ọ̀kìá tó fi farabalẹ̀ dáadáa níbi rògbò yẹn ẹ̀rí eléyìí jẹ ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn-ún náà àwọn orígun àti ẹlẹ́ẹ̀kẹfà òun náà ní kí ni arọ́bìnrin mina rọ̀bọ̀ ẹ̀yìn wàlẹ́ àti ìdá ẹlòmíì gbọ́kọ̀ iná. ìgbórí níbi títẹ̀ kọ̀kọ̀rọ̀ yẹn tí ẹ̀ ń tẹ̀sù hánà rọ́bì ẹ̀láwìn fẹ́yẹ̀ mẹ́ta ni lọ́nà bá tó fún yẹn láàyè yẹn tẹ̀sù hánà tàbí ọmọ ẹ̀rí ìgbórí níbi títẹ̀ kọ̀kọ̀rọ̀ yẹn wọlé ìdá lómi ọmọ ìnà kíyẹn tó wá dọ́gba dáadáa lẹ́ni tí ó dùn ó ọjà méjì gbogbo eléyìí ní orí wọn ni ọ èèyàn gbọ́dọ̀ rúkú straight lẹ́ẹ̀kan náà gbọ́dọ̀ lọ forí kan lẹ ìdàrẹ ní ti kò kírun o tóbi àrẹ kíyẹn tó fẹ́ nẹrú yẹn dáadáa ó dà wọn ní àtàwọn anẹsùn máa ń ṣe ṣe báwọn èèyàn sọ pé ìdúgbòǹkú súra kàní àbí ẹ̀fàgbà wà. ìgbà wọn parí ìròyìn ẹ wá láàrin ẹbí ṣe máa ń kí gbogbo ìgbò yìnyín. ọ̀rọ̀ ni ò tí ì yé rárá ó ti rò kú nà ìgbà yóò tún ti dè ráì. أي سمع الله لمن حمد ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه خذوا أو أبرة في يوم بعد لا يلمس نوعا أو كعبا بعض الصورة عن بره قد يبقى àti dìde wù kú ni lọ́wọ́ parí wọn ní ẹ wá ẹ lè wọ pé wọlé yìí ti náwó yẹn bá nẹ́bí ṣe máa ń tún. ẹ̀rí wọ́n ní kó ṣe wá mọ́ àdéhìí ọkùnrin tó kírun balabala rẹ̀ títí ọlọ́run lọ kọ́ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ pé. àníkù tẹ̀kọ̀kọ̀rọ̀ títí tó fi farabalẹ̀ níbi títẹ̀kọ̀kọ̀rọ̀ yẹn lẹ́yìn náà kó o tún wá gbórí lẹ̀ níbi rúwú yẹn hátà dàtẹ́ ìlàpá ìmọ̀ títí tó fi dọ́gba níbi ìdúró ní tó dùn dáadáa. ẹ̀rí ẹlẹ́ẹ̀keje nínú àwọn orin kùnrùn pẹ́ẹ́pẹ́ téèyàn bá ṣe kò ní ìrùn lálẹ́ gbé òun ní àtúndò ìforí kalẹ̀ ẹ̀rí pẹ̀lú ọlọ́run ọba àlejò ọlá tí wọ́n kà fún alẹ́ ìkẹ́tọ́ wá sí tó lóru ẹ̀fọ́rí kalẹ̀. àtàwọn sáà tó sẹ́lá ló sọ fún ẹ ló kí òun bá la lára yẹn kí lọ sọ fún. lẹ́yìn náà kó orí balẹ̀ àti àtàkùnmá iná sàájìlá kó fi fara balẹ̀ níbi ìforí balẹ̀ yẹn. ويكون السجود في كل ركعة مرتين على الأعضاء السبعة. ìforí kalẹ̀ yìí ó máa jẹ́ méjì nínú rákà kọ̀ọ̀kan tí yẹn bá wá fẹ́ ṣe ìforíkẹlẹ̀ yẹn èèyàn ó foríkẹlẹ̀ alẹ́ àádọ́ ìtẹ̀lẹ̀ àti lórí oríkè méje alimọ̀tìkúrọ̀ ètò ìbá dáàbò àwọn oríkè yẹn fi hadithi min abbas radiyallahu ta'ala anhu nínú hadith abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu nínú hadith yẹn ọwọ́ à ń bẹ̀ yìí pé wọ́n lọ sọ̀tẹ́ la ní ọ̀fẹ́ dákọ̀ ọlọ́run ní ṣùgbọ́n náà bàbá rẹ̀ o wọ́n pa mí láṣẹ pé tí ń bá forí kanlẹ̀ o kí n máa forí kanlẹ̀ lórí egungun méje. alákọ̀ọ́kọ́ òun náà ní nàìjíríà iwájú wọ́n ní ṣùgbọ́n gbà náà sọ̀tẹ́ la dọ́ bẹ́ẹ̀ sàlàyé iwájú yẹn ọbọ̀ kàgé ni o. ìmú ni wọn ní kó wò mí kalẹ̀ ọyà ya ní yẹlẹ yìí àwọn méjèèjì wọn ní kó wò mí kalẹ̀ ọdún mẹ́ta ọyà orúnkún méjèèjì wọn ní kó wò mí kalẹ̀ ìwọ tó ọba ń borí kẹlẹ bí méjèèjì yẹ ọba sí ìkẹlẹ ọ̀ọ́dẹ́rù sájídà sàmìlẹ́lì ní kò ṣe má ti lè fi pé wọn yọ ọjà tẹ ọgbà látọ̀dọ̀ ọlọ́dọ̀ ọ̀hún àná ọ̀tàrà sọ́nù sẹ́lẹ̀ ń sọ fún wa nípa ọ̀rọ̀ ọ̀run pé sọ́lì abẹ́ sọ́lù kámọ́ ọ̀rọ̀ àìsùnmù ni kò sọ́lì ẹ máa kírun gẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe rí mọ̀rọ̀ bá ti kẹ́sì egungun méjèèjì àbí inú ọwọ́ méjèèjì orúnkún méjèèjì àti ìsàlẹ̀ ẹsẹ̀ méjèèjì àbí ibi àwọn gègèrè sẹ́ẹ̀ níbà méjèèjì. ẹlẹ́ẹ̀kẹjọ àti ẹlẹ́ẹ̀kẹsàn nínú àwọn orígun sọ̀lá òun ni àrọ́bà mìíràn ṣojú ní wẹ́ẹ̀dì olóòtú báyìí náà ṣàjàdá táyé ní. ìgbórílẹ̀ níbi ìforíkanlẹ̀ yẹn sẹ́yìn ó ti rí gbólóhùn rọ́bì kéré rọ́bì kéré ló ti wá náà hadith ọ̀rẹ́ ìta hadith yẹn ló lágbára jù. ààrẹ ti gẹ̀ẹ́sì ń lọ́wọ́ àlókè tó wá fún ìsàkín fáàlì ìmọ̀mọ̀lọ́ àrọ́bẹ̀rún mìíràn sojú òní orígun ni ìgbórílẹ̀ níbi ìforíkalẹ̀ ẹ̀rí sẹ́lómi máa ń foríkalẹ̀ ara yóò ti báyìí Allahu Akbar sáré Allahu Akbar yóò sì ti tiẹ̀ níbi. ìlànà ní ń ṣe o ìyẹn lẹ́sẹ̀ mi sọ̀rọ̀ ìṣe o. ìgbórílẹ̀ níbi ìforíkalẹ̀ yẹn wọ́n lè jóló ti bẹ́yìn ní sàgídà lẹ́yìn kéèyàn tó wá jókòó kálá kó wà láàrin ìforíkalẹ̀ méjèèjì orígun ni èèyàn gbọ́dọ̀ má sùn. èdè kéèyàn tó gbórílẹ̀ lásán tó bá gbórílẹ̀ lẹ́kọ́ tó wá jó orígun ni. pẹ̀lú ọ̀rọ̀ sábà sọ̀tẹ́ lásán fẹ́ tó kírun balabala jọ yẹn pé. lẹ́yìn náà tó gbórí ní ìforíkalẹ̀ yẹn gbórí lẹ̀ títí tó fi farabalẹ̀ dáadáa níjòkó. ẹ̀rí nínú àwọn orígun ọ̀run òun ni àtùmọ̀ àníyànjú ìjẹ̀ni àìlẹ̀ àrùtẹ́ ìfarabalẹ̀ níbi gbogbo àwọn orígun ọ̀run yẹn. wọ́n kéèyàn farabalẹ̀. وتكون بقدر القول لواجبها ìfarabalẹ̀ tá a wí yóò máa jẹ́ ìkọ́dúnrún ìlẹ̀kọ́ lè wáyé òǹtí wọn ọ̀rọ̀ tó pin dandan ìkúlẹ̀ rògbòdì níbi gbogbo orí kọ̀ọ̀kan. ẹ̀rí wípé tí a bá rò ọ̀rọ̀ tó pin dandan tó yẹ ká òun ni kí ni o sùhánà rọ́bì yàrá ọ̀dẹ́ ìyẹn gbọ́dọ̀ ní sùúrù kọ́rọ̀ yẹn bí títẹ̀ yìí. bẹ́ẹ̀ náà ni dídìde sẹ́ni Allahu liman hamida rabbana wa lakal hamd yóò ní sùúrù ṣe dáadáa. ìyẹn ni wípé ìfarabalẹ̀ ẹ máa jẹ́ bí qadri al-qawli al-wajib wọn ọ̀rọ̀ tó fi dandan fi kulli nínú gbogbo orígun li amrihi sallallahu alayhi wa sallam al في صلاته في جميع الأركان pẹ̀lú àtẹ́ká sọ̀tẹ́lá ń pa ẹni tó kírun bálabàlá tọ́pa aláṣẹ pé kò ó tètè nìyẹn o gbogbo ẹ̀kọ́ ti lórí kíkọ́ ẹ̀kọ́ tó kí ni o kò wí kànyà. wọlé amúrí yìí lẹ́hu bí àdá ti sẹ́lẹ̀. ewu ní ojú òbí yẹ wáyé pé ìfarabalẹ̀ yẹn náà ṣe gbogbo orí fún ni o. báyìí sọ̀tẹ́lá ń ṣe tó pẹ́ nìyẹn láti ẹgbẹ́ lọ́ọ́ dáhùn padà. lè sáré kejì tó máa ní ẹ̀ nítorí àyè farabalẹ̀ kí kí ṣe bí òkè o lọ́kọ̀ farabalẹ̀ sọ gbogbo nǹkan bẹ́ẹ̀ kọ́ sọ yẹn. ẹ ò pété ọba farabalẹ̀ lórí sùhánà yẹn ìwọ lè mọ́mú náà máa ṣe dáadáa o sùhánà yẹn yóò wí dáadáa ní ọ̀dọ̀ pé sùhánà rọ̀bìyà sùhánà rọ̀bìyà ẹni kó ti di pè kó ládùá. mo rò bó ti rẹ̀ ń tẹ́lẹ̀ mi ò ń tẹ̀lé ilé mọ́mú mi nìyẹn o ọlọ́run ti mọ́sálásí ti pọ̀ mákìrún lọ́dún eléyìí mọ́ eléyìí tí òjò orí wí dáadáa ni òṣèlú tó ṣe pé tọ́wọ́ bá wí bó ṣe wí ní sọ́kùnrin náà ti sọ́kùnrin ntọ́lẹ̀ yẹ kéèyàn wí ní ẹ̀ma farabalẹ̀ ẹ̀ dára tó forí kan lẹ̀ ọ̀dọ̀ pé subhana rabbiya ala subhana rabbiya ala subhana rabbiya ala. ìgbà tí yẹn ti jókòó láàrin oríbalẹ̀ méjèèjì rabbi firili rabbi firili mo rò kó kílíà bẹ́ẹ̀ tí wọ́n fara balẹ̀ yìí èyí ti pé ó jókòó lábẹ́ òbí sáré jókòó ó tó lọ́wọ́ ó tó lọ́wọ́ lọ́wọ́ àwọn ìdàrí dáhùn lórí ẹni wọ́n sáré ṣe ìdìrì rẹ̀ yìí rẹ̀. sọ ẹlẹ́ẹ̀kọkànlá nínú àwọn orígun òun ni àtàṣà gbogbo àhìn àtàyà tó gbẹ̀yìn pẹ̀lú hadith abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu wọ́n ní kúnnà ní orí kọ́bílẹ̀ àníyàn fúrọ́dọ̀ àlẹ́ iná tẹ̀sán kúlù. kí wọ́n tó ti àtàyà lọ́rọ̀ ẹ̀yẹ̀ fún wa àwa máa ń sọ báyìí. asalaamu alayhi min ibadihi. ṣèkì àlàáfíà kọ́ máa jẹ́ tọ́lọ́hùn lálọ́dọ̀ àwọn ẹrú rẹ̀. Ah, tọ́lọ́hùn mi dìgẹ́rẹ́ wọ́n ní láwọn máa ń wí tẹ́lẹ̀ nìyẹn. ọ̀kọ́ ẹ̀ lànà bí yòó sọ́lọ́lọ́ wa alẹ́ sọ̀tàlá wa sọ fún ọ báyìí pé. ẹ̀mí ìwé bẹ́ẹ̀ mọ́ o bàlá àbí àkọ́mọ ajé tọ́lọ́run a ah, kí ni òrìṣẹ́. atahijatu lillahi ṣùgbọ́n bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ẹ̀ máa sọ pé atahijatu lillahi gbogbo kíkí tọ́lọ́run ni ẹsì bẹ́ẹ̀ táwọn afáàyín ló wọ èké ni wọ́n gbígbé ńgbà tá ànábì lọ sí sọ́lọ́ ti sèrà wà ní ọwọ́ àwọn tí ó ti pín ọlọ́run kó ti gbóhùn sẹ́ni ẹ̀ níbi àtà ìyá tó ti dá àhà rọ rọ. ilé yìí jìbìrì lọ́wọ́ akọ pé bó ti máa kí hàn mí ọ̀pápọ̀ mọ́tẹ́lẹ̀ àlèkùrọ́wù wálé ní ìrọ̀ yìí ìrìnàjò táwọn náà ti di láti wọ́n ká lọ sí kí ọ lọ sí Jerusalem láti Jerusalem lọ sí kí ọ ibi tó ju sánà méje lọ. ọ̀rọ̀ ti ọ̀rọ̀ àtàyà látọ̀dọ̀ ọlọ́run ọba sùpánù ọ̀tálá ọ̀dẹ̀ ti ìmọ̀mù pa nẹ́bí báyìí ó sì ké wọ́n sì sọ fún pé mo dẹ́rẹ́ máa rí i. tọ́kílẹ̀ àdé ẹ̀rẹ́ yẹn ata ìyá tó lè lọ ẹ̀rí níta ànábì ni mo dẹ́rẹ́ máa rí nìyẹn o sọ̀dọ̀ wa sọ ọ̀yẹ̀ báyìí kú asalaamu ala nabi ẹ máa bá lọ àbá àmàtáyà mi bóyá nítorí pé mo sọ pé asalaamu ala nabi ìyẹn náà tún lọ́rọ̀ tó nù ìgbéǹgbà tá nẹ́bí wà láyé wọ́n sọ pé asálàmù àlẹ́yìká wọ́n gbà tá nẹ́bí tó kọjá asálàmù àlẹ́nẹ́bí warahmatullahi wabarakatuhu asálàmù àlẹ́yìná wàhálà àyíbáyàdìlá ìsọ̀rìmíyìn. ọba lọ ká àríwá jíìz láwọn àtàwọn ti lè dá tíráàkà oṣù mọ́kànlá láàyè rẹ̀ rẹ̀. wọ́n ní fọdẹ́lá qawluhu radiyallahu anhu wọ́n ní gbólóhùn tí afáwà sọlẹ́ fún ọ̀sán ti wá ó ń tọ́ka sí gbólóhùn kọ́bùlà àníyó kúrọ́dọ̀ àlẹ́ iná kí wọ́n tó ṣe lọ́rùn yẹn fún wa. ó ti yé wa wípé àtẹ́ká ti àtàyà yẹn fárùkù orí ikú tọ́jẹ́ dáadáa ní o. a gbọ́dọ̀ má ṣe o kó tó di pàṣẹ sálámà sí lápapà parí o. ẹ̀rí ìkejìlá nínú àwọn orígun òun òun ni àlùjọ lóòótọ́ lè tẹ̀sán òde àkíyè ìjókòó fún àtàyà tó kẹ́yìn orí kúni o wọ́n ní sọ́lé kan sọ́sẹ́lá ń fa ẹ̀lẹ́ wo ó ṣe wọ̀dá wà máa lẹ́ yìí ó lè dọ́rin mọ́ kó pa á sì nígbà tẹ̀sán àti bá mi nílẹ̀ sọ fún wa ìfẹ́ sọ́lú ká máa ra àìsàn wọn ni sọ́lí ẹ kírun gẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe ni bẹ́ẹ̀ mi àná mi máa ń ṣe kí ni mo ṣe máa àti ìyẹn ló sọ yẹn tó bá wọn ẹ̀rí ìkẹtàlá nínú àwọn orígun ìrun tá a gbọdọ̀ má ṣe é téèyàn bá ṣe é kò kírun pẹ̀lú ọ̀rọ̀ tí òjijì ọlọ́run sọ òun náà ní àtàlẹ́ ti sálára òjijì ọlọ́run tẹ̀ sọ pé wọ́n tẹ̀lé ló ha tẹ̀lé mo ti yàn àfi jáde kó nù òun ní kíni o àtẹ̀lé ọ̀yẹ̀kú ló ń yẹ mí nìyí ìyẹn máa wí sálámù yẹn sọ́kùn rẹ̀ pé asalaamu alaykum wa rahmatulah yóò tún wí sósì pé asalaamu alaykum wa rahmatulah kò dẹ̀ ní ìdíkẹ́ yẹn sì máa di báyìí asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa kò ní ìdíkẹ́ yẹn tẹ̀ máa di bẹ́ẹ̀ kò ní èyí ó juwọ́ yóò ti ti sẹ́yìn sálámù wọ́n bá kàn ti sẹ́yìn sálámù ọkàn pa ọ́dà lásán kó wọlé lásán asalaamu alaykum wa rahmatulah. السلام عليكم ورحمة الله عوني بيا دماوي سلام عليا تبي السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله مرحبا ديبا أوريشي إنه أبي أغام السلام عليكم مرحبا ديبا wọ́n ti kọ́kọ́ bí báyìí asalaamu aleykum wọ́n lọ bọ́ bí ọbẹ̀ yẹn ọgbẹ́ ìpàdà kúló ha wárì tí kí wúlò ọba ti débẹ̀ lọ sí tíra àwọn àfọ̀nífọ̀rọ̀ à ọkàn nù tákàdá orí ẹlẹ́kẹrìnlá òun náà ní sàrìsì ìpìlẹ̀ ẹ̀kẹ́n títọ́ àwọn orígun gbogbo àwọn orígun tá a sọ yẹn sísẹ̀ntẹ̀lé ìdúró sáájú òrùkù ẹ̀wọ̀n pé màá kírun ara fún yín lónìí kọ́kọ́ rùkù náà màá wá tẹ̀ wá bọ́ síjò ẹ̀ kì í sì ṣèrú àádọ́sọ pé kìí ṣèrò kí n ṣe nǹkan míì ní kìí ṣèrò ní kí títọ àwọn orígun yẹn gẹ́gẹ́ bá a ti wí ni nítorí pé àmì sọ̀tẹ́lẹ̀ ó ṣe é ní sísẹ̀ǹtẹ̀ níbẹ̀ yẹn ni ọdẹ sọ wípé sọ́dù kàmọ́rọ̀ àìsùnmù ni ó sọ̀lì ẹ̀kírun gẹ́lẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti rí bí nàìjíríà ṣe máa ń wà á lẹ́nu ẹ̀lmùsíà ìsọ̀dà àtìhì ẹ̀ńtọ́dẹ̀ kírun bálabàlá ọkọ ní orígun yẹn ní ṣẹṣẹlẹ ìgbó ṣáájú òrùkú òrùkú ṣáájú òsèré kan ọlọpàá ti yẹ túmọ̀ sànẹ́ni mi túmọ̀ yẹ ẹdùnlù alàtàkì kí n tọ́ka sí pé ṣíṣẹ̀ǹtẹ̀lé á ti kọ́kọ́ dún kátó òrùkú á ti òrùkú kátó òsèré kan nígbà tá a fi kó wa kun ìtò díẹ̀ ó lè parí ìwà jìbá fi káwá dúró ní ibẹ̀ ìṣàlọ́ ó ní alimusalatu kọ́mísà àlàyé kàrú ìwà àjìbá ti sọ̀rọ̀ àwọn nǹkan tó jẹ́ dandan nùrù wọ́n ti tẹ̀lé àwọn nǹkan tó jẹ́ dandan nùrù tànàníyà mẹ́jọ ni. tẹ́bùkúlù sọ̀láàtù bìtárìkì àhàtẹ̀ tíyẹn bá ń wọ̀n kọ̀ inú yẹn máa bàjẹ́ wọ́n tẹ́sí oṣù sẹ́wà ṣùgbọ́n bá gbàgbé tóbi pàṣẹ àbá ìmọ̀kan yẹ́jì wọlé sáwé àǹkà sojú ọ̀dọ̀sán nígbà yẹn ló ti sojú tó sáré kù ẹgbọ́rọ̀ yẹn lẹ́ẹ̀kan sí àwọn ọ̀ràn yẹn mẹ́jọ tá a fẹ́ kà sí tí yẹn bá mọ̀ mọ̀ pàṣẹ ìwọ̀n ẹ̀ bàjẹ́ mo má ti kó gbàgbé pàṣẹ àdínkù dẹ̀ yé tẹ́lẹ̀ wàá ṣe irúfẹ́ níbẹ̀ yẹ́jì wọlé sáwé àǹkà nítorí gbogbo àgbéyàn ọmọ àti sùjúdù sahwi sùjúdù sahwi òun ni ìforíbalẹ̀ ìgbàgbé gẹ́gẹ́ bí ìṣesí àfa wa àwọn àfa àti wọn kọ síra yìí ẹni pé mo láwọn àfa kọ lórí ẹ wọn ní tẹrí yàtọ̀ láàrin eléyìí tá a tún mẹ́nu báyìí wọ bẹyìlẹ àríkà àtòrí ikú tá a sọ yẹn tẹ́lẹ̀ tẹ́yẹ mẹ́rìnlá tá a tẹ fi tán. anamọ anẹsiyarokùnẹ ẹni yóò tó bá gbàgbé ìkànnú mẹ́rìnlá dáadáa kọlọ yẹn lámútẹ́fẹ́ àtọ̀là àtúgbò irun rẹ̀ ọ̀làlàáfíà o ẹ̀là abẹ́lé ìdíyà nìbejì àti kọ́lọ̀ ọ̀hún wa ẹni tí ọ̀rẹ́ bí rúkú yóò ṣe é ẹni tí ọ̀rẹ́ bí sàkáyà yóò ṣe é ẹni tí òjòkó láàrin ìforíkẹlẹ méjèèjì yóò ṣe é yóò kọ́ tọ́kọ́tọ́ mẹ́ta tẹ́ńdọ́nù. àmọ́ ẹ̀ma lẹ́sìn ṣùgbọ́n àwọn mẹ́jọ tá a fẹ́ dákọ̀ yẹn ni wọ́n bá gbàgbé ilé yẹn ájìzà àánìkú sojú olùsẹ̀wé ẹ̀yin obìnrin sọ̀rọ̀ òun yìí ń débí báyìí sojú olùsẹ̀wé yẹn máa ṣe kí ni o ọ máa fi ká ìgbàgbé yẹn lẹ̀ pàlẹ́ àríkẹ́ ẹ wàá rí àwọn orígun mẹ́rìnlá tá sọ yẹn àwọn àdùnmí náà lè wá ìdìbà yìí ìyẹn lágbára ju àwọn ọ̀ràn èèyàn mẹ́jọ tá a fẹ́ dá kọ̀ yìí lọ. wọ́n bá yá nù hàlà náà wí ẹ̀lẹ́ á ẹ̀ wá rí àwọn èyí tá a pè ní ọ̀ràn èèyàn tá a fẹ́ pé téèyàn bá gbà pé tí ò sí yóò ṣe ìtòrí balẹ̀ ìgbàgbé àwọn mẹ́jẹ̀ẹ̀jọ nìyí o. alákọ̀ọ́kọ́ jàmí gbogbo kábàrà tá a máa ń ṣe Allahu Akbar Allahu Akbar tá a máa wí yàtọ̀ sí ìta bìbẹ̀rẹ̀ ẹ̀rú dáadé báyìí yẹn gbogbo wọn pátá wà mí wà jìbá ti sọlá tó ti yé ọ̀rẹ́ yẹn ẹ̀rún ni tó yẹ pé tí yẹn bá mọ̀ mọ̀ pa sí irun yẹn bàjẹ́ ṣùgbọ́n tí yẹn bá gbàgbé ọmọ àtúnyẹ̀ jù tó sáré lórí ẹ̀ ó lọ rùkú ní sin lágbẹ̀rẹ̀ kó bí yé kò sí ọlọ́ọ̀ ọ̀gbọ̀n ó dé gbàgbé jù tó sáré máa dé kíni ọ̀hún ó máa di ṣùgbọ́n mọ̀ mọ̀ pa sí irun ẹ̀ ti bàjẹ́ sọ̀rọ̀ gbèsè ti di ìrìnlẹ̀ ti ọ̀. òun ló ń pè ní ìforíbalẹ̀ ìgbésẹ̀ sí gbèsẹ̀. pẹ̀lú ọ̀rọ̀ Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala ó ní mo rí ànábì sallallahu alayhi wa sallam yukabbiru fi kulli raf'in wa khafdin. ìsì Allahu akbar níbi gbogbo olóòkè ọlọ́ọ̀lẹ̀ wọ́n kéya mi wọ́n tó ọ̀rọ̀ wọlé. ó dúró ó jókòó ìsì Allahu akbar ọkẹ pé gbogbo tẹgbẹrà ẹ kájẹ láwọn atilé mọmú jẹ òjẹ lómi òye wímọ ó lérò pé atilé mọmú jẹ fi bọ́ọ̀mù wíwò ọba wí o ọmọ àwí jẹ rẹ o hadith abdullahi bin masoud rọdí ọlọtọlá ni wọn ni wọn ayé tún nẹbi ìyá wọn rà nẹbi yóò kà kérò tí ń ṣe aláwọ ẹgbẹrún ìkùlẹ rọpàyìn wọn kà ṣe níbi ìgbórí sókè ìgbórí sílẹ̀ wọn kìí àmì nídúró wọn kò rán ni àti kí ni o jòkó. فقد واظب النبي صلى الله عليه وسلم عليه òṣìṣẹ́ ọlọ́run tẹ̀ tún rìn mọ́ ìlà àmà tó fi jáde láyé yọ máa wí àwọn aláwọ̀ báyìí wọ́n tẹ̀ sọ́nà àdéhùn sáńkà fún wa láti gbà yìí pé sọ́lù dámọ̀rọ̀ àìsàn òní ẹ kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí ibi tí ò ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àdìbá tó sọ́dá. òun náà ní gbólóhùn sẹ́mi Allahu liman hamida gbólóhùn sẹ́mi Allahu liman hamida ọlọ́run bá sàánú wa pẹ̀lú àwọn àtijọ́ wọn gan ma jìbá tó sàn náà nínú àwọn dandan ẹ̀rún ni tẹ́gbẹ́ ní ẹ̀bá mọ̀ mọ̀ pàṣẹ ìrún ẹ̀ bàjẹ́ ma ṣùgbọ́n àtẹni tí kí lẹ́yìn lè mọ́mọ́ àti lè mọ́mú lọ ẹ̀kọ́ máa wí. torí wọn ti bá tún sọ̀rọ̀ àmì ẹ̀rí gbólóhùn sẹ́mi ọmọ ọ̀gbìn máa hábìdá lílì ìmọ̀ọ́mì tẹ́lifọ́n náà ti rí. wàjibá sínú wàjibá sùn lọ́wọ́ fún lè mọ́mú ẹ̀dẹ̀ lọ́jọ́ fún lè mọ́mú wálé mú fárídì àtẹni tí ń dáràn kí pẹ̀lú hadith àbí ìwé rọ rọ́díyàlọ́wọ́ dáadáa wọn ni káàní rọ́ṣọ́ lọ́wọ́ sọlọ́gbọ́ ọba àlejò àlejò sọ́dọ̀ òtítí ọlọ́run ìkí ọlọ́run lọ́lọ́run kó máa bá yóò kẹ́ bírò ọjà ní bí máa ń fi Allahu akbar hina yaqumu ila salat tí bá ń dúró níbi irun tó ń mọ yóò kẹ́ bírò yóò tún fi Allahu akbar hina yarka'u tọ́ba fẹ́ lọ rúkú tọ́fẹ́ tẹ kọ̀kọ́rọ́ tó ń lẹ́yìn gbà yẹn wàá sọ pé sẹ́mi àwòrán لمن حمده حين يرفع صلبه من الركعات yóò tún wípé lóhùn yẹn nígbà tó bá fẹ́ gbé ẹ̀yìn rẹ̀ nẹ́rọ níbi òkú tó ń mọyẹ fóòlì mọ̀lọ́dún ọ̀tọ̀ ọba gẹ̀ẹ́sì irun tó ti rẹ̀ ẹ́ tó ń mọyẹ fóòlì àti tó ń mọyẹ kápẹ́rọ fún yìí náà yẹrẹ ká yóò ti aláhùn gbá tó bá ti kíni ọ bí bá ń lọ rúkú yóò ti aláhùn tó ń mọyẹ fóòlì. lẹ́yìn náà yóò wá sọ pé sẹ́mi Allahu liman hamida yóò wí gbólóhùn yẹn hina yorùbá àwùsọ̀lùbẹ̀ ó mina rọ̀kì àti nígbà tó bá fẹ́ ṣe kíni o tó bá fẹ́ gbé ẹ̀yìn rẹ̀ nẹ̀rọ níbi kíni o níbi òkun tó bá yẹ pé ẹ̀ ń ṣiṣẹ́ jámọ̀ fẹ́ nìkan ni ọ̀la ti mú lọ ẹnìkan fẹ́ tí ọ̀gbọ́ yorùbá rí ẹ máa sọ fẹ́ tí ọ̀gbọ́ yorùbá o wọ́n fẹ́ sọ fẹ́ tí ọ̀gbọ́ yorùbá o wọ́n ní sẹ́mi Allahu liman hamida yóò tó wí nígbà tó bá ti kiri o nígbà tí àhínà yẹn bá aṣọ ìbẹ̀rù mìíràn rọ̀kì á nígbà tí bá ń gbé ẹ̀yìn rẹ̀ níbi ibi kiri o níbi òkú. mo lọ fẹ́ sọ ọgbà bá rí sẹ́mi Allahu liman hamida rẹ̀ tó ń mọ yẹ kúl ìgbẹ́yìn náà ló ní ti sẹ́mi Allah ọwọ́ àbáyé tẹ́lẹ̀ sẹ́mi Allahu liman hamida nínú ẹ̀rọ yìí lọ. ọba tí wọ́n á nẹ̀rọ ẹ̀ tán yóò wá sí ẹ̀sọ́ yìí pé Rabbana wa lakal hamd. mọ̀rọ̀ bẹ́ẹ̀ dirí bẹ́ẹ̀. wọ́n ti ẹ̀yà àgùkù wọ ẹni tí ó kírun fún wa ẹ̀rù lẹ pè ni ṣùgbọ́n wọn fẹ́ ká parí gbogbo ẹ̀fẹ́ kó tó di pé ṣàlá kó tó di pé á kírun fún wa. á hmm, yẹn fún wa ìkẹta òun ni gbólóhùn rabbana walakal hamdu ọ̀rẹ́ yẹn ni o téèyàn ọba máa máa wí ìwọ̀n ẹ̀ bàjẹ́ tọ́bajá gbé yẹn gbàgbé ni àdúgbò dẹ̀ yé wọ́n máa tó ìdúdú kárí lórí ẹ̀ ẹ̀rí ó jẹ́ ọ̀rẹ́ yẹn ní àwọn onípákọ́tì wọ́n ní fẹ́ẹ́ ti kírun lẹ́yìn lè mọ́mú nìkan àmọ́ ìná ṣùgbọ́n lè mọ́mú wọlé mọ́ ń parí abẹ́ni tí kí wọ́n yẹ sátìlélẹ́gùn máa. الجمع بينهما وبيكون في مجلس لموت وبيكون سمع الله لمن حمده تنظر ربنا ولك الحمد ولو ثم أمام ولي ربنا ولك الحمد لك صريحة والولي أنت وانت وكيف كون هذا في مجلس ممكن وقت سمع الله لمن حمده ربنا ولك الحمد قوي في حديث أبي هريرة المتقدم في حديث أبي هريرة عليك أخاجي هذا حديث أبي موسى الأشعري رضي الله تعالى عنه إنه حديث يعبر وإذا قال سمع الله لمن حمد كل ما هو يقول سمع الله لمن حمد فقولوا أدري بقى أنت إيه كيف لي لمامو كاين هذا ربنا لك الحمد ẹ mọ̀ fọ́nà mẹ́rin lẹ́lẹ́ gbà wí. o lè sọ wípé allahumma rabbana lakal hamd àbí allahumma rabbana wa lakal hamd àbí kò sọ wípé rabbana lakal hamd àbí kò sọ wípé rabbana wa lakal ọjọ́ mélòó ọjọ́ mẹ́rin gbogbo má dàá mọ́sálásí irú o. Hmm ìkẹrin nínú àwọn mẹ́jọ tọjọ wàjibá sọlá torí pé tí èèyàn bá mọ ọmọ sí irun rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n tó bá gbàgbé ọmọ àti sáré òun ni subhani rabbi al-azim tí èèyàn bá ti wí lẹ́ẹ̀kan yìí sókè nínú òrùkọ àgàgà bá bá sàgbájú ẹ lè mọ ohun máa gbárí ọmọ ọba rẹ ọkàn rí ẹsẹ kéńdì lè mọ ohun ìyọwẹ lómi lẹ́nu rẹ̀ ọba ká ìgbèlè mọ ohun mọ́mọ́ ní bẹ́ẹ̀ mi ò ti máa kéde mi ni alhamdulilá mọ́sálásí ti pọ̀ ọwọ́ àtẹ́mù ni ọ bọ́ba máa gbé ọ̀kadà jáde náà ni. ìkarùn nínú àwọn àdìrà sọ̀lẹ́ pé pé tí ìyànbá kẹ̀sí sọ ẹ̀rí ìrun ẹ̀ bàjẹ́ ṣùgbọ́n tó bá gbàgbé àbó sáìmọ̀ ọ̀nà àti sáré lórí ẹ̀ òun náà ní subhana rabbiyal a'la kí yẹn wí lẹ́ẹ̀kan tó nínú sùjúd ó dẹ̀ lè jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú من حديث رياء وان كان يعني النبي صلى الله عليه وسلم يقول في رضاعه وانا نبي من ظنبي عند فقراره سبحان ربي العظيم وانا نبي من ثم نبي يقول كالاره جزاك سبحان ربي الاعلى وتسن الزيادة هذا كل شيء تصفيه يا تصنيع السجود في كذا سبوحه قدوس رب الملائكة والروح على مين بيروكونا على اللي مين قصر بيتا على مين بيه ودي بنتي اللي مامو دعلا طبعا تكينيو طبعا كينو لن يلا ẹrẹ lẹ́ẹ̀kẹfà nínú àwọn àjìbá ti sọdá pépé tó o bá kàn ti ṣe ìwọn ẹ bàjẹ́ wọn tó bá gbàgbé àbò ṣàìmọ wà á tún ní gbọ́dọ̀ sáré wọn ní gbọ́dọ̀ wọn rọ pépé kiri ní báyìí ní sájà dáadáa yìí ní. بطي وانو حديث حذيفة ملا النبي صلى الله عليه وسلم كان يقول أنا ابي عباسة بين السجدتين لا يعني فرقنا لبجيجي في رب اغفرني رب اغفرني عن ابي مانوي اجانا وماوي tọ́ọ̀bá mọ́mọ́ sí orígbọ́ yẹ kọ́ kẹ́kọ̀ọ́ ọ̀run tó tọ́ tọ́ọ̀bá mọ́mọ́ sí irun yìí náà ló ti fẹ́ kú táǹtì mélòó nínú ẹ mọ àsìkò àfáwọn anẹsùn ẹwà àtijọ́ yìí táwọn bàbá dáadáa yẹn lọ́dọ̀ anẹsùn kó pẹ́ láyé bá nẹ́bí ti sàdúrà o àfáwọn náà nẹ́bí sàdúrà bíi mẹ́ta ti àdúrà nínú àdúrà tó ṣe ọlọ́lọ́run dákun jẹ́ dúkìá sì lówó ó lóun kórè oko lẹ́ẹ̀mejì lọ́dún dúkìá yìí pọ̀ ó háyà ọlọ́run ní naam naam ẹlòmíì sọ pé fẹ́ ju ìyàwó mẹ́rin lọ ọmọ àlọ́ yẹn ju eléyìí ìgbọ́n kò ní fẹ́ ju mẹ́rin lọ torí wọn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó sì yé wọn dáadáa lọ́dọ̀ àmẹ́sọ̀ sílẹ̀ àwọn míì lè ti kú orí ti lè ṣẹlẹ̀ ẹ̀mí wọn sá ó tún bẹ́ẹ̀ lọ́kọ́ lọ́jọ́ ìrìn anẹ́sọ̀ àbá anẹ́sọ̀ dàgbà títí wọ́n lé láàdọ́rùn ọdún ninety years débi pé tọ́ba ti rọmọ bá ni wọ́n dàgbà dé mọ́lá bá wa sọ pé anábì sì tún sàdúrà àkàtún sùn báwọn retí ilé yẹn náà yóò sì rí bẹ́ẹ̀ mo ní pé ọlọ́run ti ká nẹ́tọ̀ wà lóye náà ìyẹn náà ti dá òun dúpẹ́ lórí rẹ̀ lórí mẹ́ta yìí ti sẹ́ láyé ń bí ẹ̀rí nígbà mo ti lọ sí mo fi lọ mú yẹn wá rọ́bì àdìsí ìfọ̀sọ́ ìfà wọn láti sọ́lá máa ń wí láàrin ìfọ̀sọ́ ìfà rọ́bì rọ́bì ọlọ́run dákun ti kéde wọn méjì méjì yóò wí bẹ́ẹ̀ ní yóò wí lẹ́ẹ̀mejì tíyàn ọba wí tí ó mọ̀ mọ̀ wí náà ojú lọ́yẹ ká kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ nípa ìsìn dáadáa tíyàn ọba kẹ̀kẹ́ wí nínú ẹ̀ bàjẹ́ tó bá gbàgbé àbọ̀ sáìmọ̀ wọ́n máa tẹ̀sí ojú tó sáà ọ̀rọ̀ di bẹ́ẹ̀ ìkeje nínú àwọn mẹ́jọ tó yẹ kí dandan ni ọ̀hún ni àtẹ̀sẹ̀ fòdò àwọn tọ́ ẹ fẹ́ràn dáa fẹ́ alátàáyá méjì bóyá olóko mẹ́rin àbí olóko mẹ́ta àtàáyá àkọ́kọ́ yẹn àtàhíyàtò lillahi ọ̀rẹ́ yẹn tíyàn bá kàn mí ṣe nínú ẹ̀ bàjẹ́ tó bá gbàgbé ọba ti sá tọ́kọ́ síbù dáadáa ó kí rákà kejì náà yẹ kó jókòó báyìí kó ṣe nàró nìyẹn máa lè darí láwọn máa bá lọ lọ́lọ́bọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bá ti parí ọba ti sá òun nìyẹn mọ̀rọ̀ bó ti rẹ̀ àlàwọ̀ ìrìmọ̀ nǹkan ìmọ̀ àmọ́ lórí ẹni tó ṣe pé tọ́yà ìyẹn ní àtẹ̀ṣẹ́hùn awwal àtàyà alákọ̀ọ́kọ́ lórí ẹni tó ṣe yí pé aláàrẹ́rì máa ń kọ́ ọmọ ìmáàmù sahwa. lórí ẹni tọ́yà tọ̀sẹ̀ tó ṣe pé lèmọ́mù rẹ ti dìde fún ní ti gbàgbé fáínà wùlà ẹ̀jẹ̀ wà lé tí lèmọ́mù rẹ bá dìde fún tó gbàgbé ó kí wákàtí méjì ọ̀yẹ́ sàtáyà ọ̀hún wá dìde lókè fáínà wùlà ẹ̀jẹ̀ wà lé yìí léwojú omi ni wọ́n dábà á di ni òfin dandan fún tọrọ gbọ́dọ̀ máa fọlọ lè mọmú lọ ni lè àná nàbí yá wọn ni tọrọ àti sọsẹlá lẹmọ nàbí yá awùwẹl nàbí yá ọdún ilé ìwọjà bára o yẹsùn yóò dùn sáà nígbà wọn gbàgbé àtàyà alákọọkọ ọsẹlẹ sáà nílì rẹ wọn ti yóò dùn sáàwì lọsẹ àdéhùn ọlọwà ní kọkọrẹ àti mọsẹ wọtẹsẹ àgbọdọ awùwẹl àtàyà alákọọkọ wọn ni àtàhìyà tó lè gbogbo kíkì tọ́lọ́run ni wọ́n sọ lẹ́wọ́ àti wọ́n fọ ìyíra gbogbo àdúrà àti mímá tọ́lọ́run asalaamu aleyka alaafee akọba ajẹsẹ rẹ anabi warahmatulah atikẹ ọbarakẹsu àtàwọn òkú olè àjẹjẹ náà asalaamu aleyna kálàfẹ́ ọlọ́mọ àjẹsẹ àná wàhálà ibadillah ìsọ̀rọ̀ ẹ̀hìn àti gbogbo àwọn ọlọ́run tí wọ́n dà. أشهد أن لا إله إلا الله mo ń jẹ́rìí pé kò sẹ́nìkan tó lẹ́kọ̀ọ́ sí jọ́sìn lọ́dọ̀ àfidáni ọ̀ àfọlọ́hún wa ashhadu anna muhammadan abduhu الله من mo sì ń jẹ́rìí pé muhammad ẹ̀rú sí ọlọ́run yóò ṣiṣẹ́ rẹ̀ ni. àtàyà alákọ̀ọ́kọ́ mi lọ parí sí nìyẹn ó kẹ́ fẹ́ wá sí àtàyà ẹlẹ́ẹ̀kejì máa ń láfa sàlátù kù أبو سعد وعيوا صومان اللهم إنا أعوذ بك من عذاب ها طيب من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن فتنة مصير الدجال ìyẹn wà sọ bí mẹ́rin nígbà tó bá ti gbé ìyẹn fẹ́ sẹ́lá náà ìkẹjọ tó kẹ́yìn òun ni kéèyàn jókòó fàtàyà lákọ̀ọ́kọ́ tẹ́tẹ́ni téèyàn bá kàn ti sí irun rẹ̀ báyìí tó bá dẹ́ gbàgbé ọba ti sáàbù pẹ̀lú hadith abdullahi bin masoud mọ̀rùfọ́ àti ọlọ́ọ̀dọ́ àdéhùn yẹn bá nẹ́bí èyí ní kí wọ́n dá sọ̀rọ̀ wọ́n ní wọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ṣé má ṣe nú ẹ̀sìn ni. wọ́n ní wọn sọ báyìí pé ìdá àbáàtò ní kó lè rọ kàjáì tẹ́ ẹ bá ti jókòó láàrin rákà méjì ọ̀pọ̀ olówó at-tahiyatu lillah ẹ̀wé at-tahiyatu lillah débi tá a kà á dé fún wa yẹn. àti hadith Rifa'i bin Rafi' wọ́n ní fàyídà jalasta fi waqti salat tọ́ tọ́ba jókòó bẹ fásitì máa ń farabalẹ̀ wọ́n tẹ̀rí ẹ máa há gbogbo ń dáńtọ̀ yìí o wọ́n tẹ̀rí kọ́ fẹsẹ̀ rẹ ṣe ìtẹ́ ẹ wọ́n tẹ̀rí ẹsẹ̀ olóòfin ṣe ìtẹ́ o fàkàzáka àbí fàkìzáka lè yí sọ̀rọ̀ ẹsẹ̀ òsì òun ni kò fi ṣe firash ìtẹ́ tó ń mọ ṣẹṣẹ àti lẹ́yìn náà kò ṣe kí ni ọ. ọ̀sán bóòlù yẹn fi ẹsẹ̀ òsì yẹn ẹnu atọ́jú ẹ̀ ọba kírun lápapọ̀ ṣáàlá ọlọ́nkọ́ fẹ̀mí wá látàláfíà láàbì lè kírun yẹn ní òtítì tábà ti ka gbogbo àlàyé rẹ̀ ní ṣàlá. bóòlù yẹn ti fi òsì sí ìtẹ́. yóò lè gbìyànjú àpẹẹrẹ kọ́ gbẹ́sẹ̀ ẹni ọba ti ara rẹ̀ dáhùn ẹ̀dáhùn ẹ̀dáhùn ẹ̀dáhùn ó sì tí ò ní wú àga. ọyá máa wọ àwọn àyíjà òkè àbáyé ọyá wa dáhùn. ẹsẹ̀ oṣù fi ṣe tẹ́ ọ̀lẹ̀ ṣubú kò sí wa lájẹrẹ. ẹjọ́ ṣe nìyà ní méjì ọmọ afẹ́ máa di ilé ni o ẹni bẹ́ẹ̀ òun lẹ́sẹ̀ ẹsẹ̀ òsì àbí òwe lẹ́sẹ̀ òsì bẹ́ẹ̀ bí ẹ̀yìn sẹ̀gbẹ́ lọ́wọ́ yẹn ó ti fi ṣètẹ̀ òun ló máa fi kẹ̀ráàṣì láti kí n kò sí àtọ́ láàrin ọkùnrin àti obìnrin ẹ̀yin obìnrin lẹ́yìn máa ń kí wọ́n dọ́rù kù ẹ̀yà lọ́jọ́ kó afa náírà kan láwọ̀ fi tó fi dáàbò ní ẹ̀ṣọ́ àlọ́ àdáwọ̀ sọ́dọ̀ lọ́wọ́ sọ́lọ̀ Amen. So, uh,

ló tún ní ìbéèrè. Bẹ́ẹ̀ni, ọkùnrin yẹn ń kà.

ṣe é wọn fún àbájúlá lẹ́ka máa kí ní alákàbíyí ṣé ẹ̀rí wà fún ẹ. ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ nínú àwọn ohun tí ẹ sọ yẹn ṣé àtayá àti àtúwájú ìrọ̀ yìí ṣé ọ̀tọ̀ọ̀tọ̀ ní orígun yẹn àti méjèèjì náà ní orígun kan. Náà ń sọ̀rọ̀ wá. Ṣé ìgbésẹ̀ ni àtẹ̀lẹ́ ní sọ́yìn náà máa fi kọ́ ẹ́?

kí èèyàn tó dálámọ̀ sí wọn àbí èèyàn kan máa lórí báyẹn náà lè pé táwọn àlè àbí bóyá ẹgbẹ́ èèyàn pọ̀ èèyàn wà lórí ìjókòó ó àwòkè téèyàn sì lọ pàdé èèyàn báyẹn kí dálámọ̀ ń lórí àga. àdìsúná ṣùgbọ́n nísìnyí ẹ̀sìn wá yéèyàn ní kedere pọ̀ sí ìyàwó èèyàn kó wá ní bóyá láti lè dá pé wá máa lè dá òun kó wá kọ́ bóyá àwọn ohun èlò fúnlẹ̀ jẹ́ tọ́gbọ́n tàyè. lẹ́yìn ọ̀rẹ́ tó ní ìbáṣẹ̀ wá máa kí o ní ìbílẹ̀ lórí àwọn oníṣòwò tó ti pé ìyẹn bá kí o mi ò lè lọ kí o ní ibẹ̀ náà kí ni ìdájọ́ tí èèyàn lè ṣe fún obìnrin àti pé kí ni àkóbá tí ó jẹ́ fún ọ̀pọ̀ ọ̀pọ̀ Ìbéèrè àmì ìbéèrè alákọ̀ọ́kọ́ lórí yóò nǹkan ṣé ọ̀rọ̀ yọ ní ìyáyọ̀ olú àlẹ́. Àwọn irun tí wọ́n ní ká kí wọ́n ní ká tu abíyá ká fún àwọn kan àwọn ibi tó wá ní kí a tù èèyàn wá rí nira níbi títù ẹ̀ ṣé àbúrò àpẹlẹfẹ nìyẹn wà fún wa bí màríà ní abẹ ẹni ẹlẹ́kìtì òun ni ibi ìmọ̀ sálámà ní ẹ̀rọ̀gà sí àpèjúwe sálámà yìí nígbà tí a sálámà alẹ́ yìí tó wọ́n kọ́ àárín ní kíkọ́ lọ́dọ̀ àwọn ọmọ àbọ̀ àwọn ìgbà kò dáná bẹ́ẹ̀ wọ́n tó àlàyé ẹ̀sùn ìgbà tó kù rẹ̀ nínú òbí rẹ̀. bákan náà òun ni níbi ìwà máa ṣe àwọn ìtẹ̀lé ìlànà máa ṣe nínú àwọn ìlú bíi ìwà àwọn ọlọ́bí àti àdáadáa gbogbo ọ̀hún kúrò sí ọ̀hún aláìka bọ̀ àtàwọn ọ̀dùn àwọn ìbílẹ̀ àwọn ọ̀hún tẹ̀lé mi àwọn àti gbogbo ọ̀gá. ṣé àbúrò àná kéèyàn kú nínú sùdúrù kan ṣo àbí kéèyàn sílẹ̀ àbí òsì àbúrò kọ̀ọ̀kan ní kéèyàn. Thank you.

tí wàá gbé ẹni wọ́n ní pé ìkọ́ ló bá bá lọ àyè nínú ilé ìgbò ẹni tẹ́ni yẹn jọ ni ẹ yà wá ni àwọn ayé ṣàgbọ́dọ̀ mẹ́ni bẹ́ẹ̀ lè ṣe kí àwọn ẹ̀ka pàṣẹ lórí ẹ̀wọ̀n. Àwọn ẹ̀mí àyà mi dá ilẹ̀ àti ẹ̀ka wọn láti sọ̀rọ̀. Ó bí sí ìlà yẹn tí mo ayé tí mo pàṣẹ ìlú wà ní àbíyó ti ṣe àwọn ẹ̀ka pàṣẹ bí wọ́n ti ṣe ìjọ. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìbéèrè ìdíkùn fẹ́ bẹ̀rẹ̀ ni yóò. ní ìmọ̀ kọ́tọ́tọ̀ lórí fọ́tò rẹ̀ ọ̀tún wá fẹ́ sí èdè pé àti ọ̀ma ń ṣe kéèyàn tó bẹ̀ lẹ́yìn ọ̀ma ti kábà ẹ̀tọ́ náà pé àti ọ̀ma ń ṣe ipò ló wà sí orígun àbí ọ̀rọ̀ náà àti ìlú náà. fún abẹ́lọ́hùn sọ fún wa. Thank you. Bí alákọ̀ọ́kọ́ dá lórí ọ̀kan bí ẹni sọ tẹ́lẹ̀ mo dẹ̀ nílò pé àbí mo nígbà mo tó gbénu náà ni ẹ̀gbọ́n wa mú wa lé mi látara bí ànábi tó máa ń wé láwà náà. wọ́n lọ fẹ́ ló sọ̀rọ̀ fún náà. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní lórí àwọn àdàbà bí àjọyọ̀ ń gbé ìṣẹ̀mọ̀ wáyé nígbà tó dáa tó ń kó sáà fún wa tí wọ́n ní àwọn tọ́lẹ̀tì. Ǹjẹ́ kí wá ní ipò àwọn tó wá jẹ́ pé wọ́n ti wá mú èèyàn kan báyìí? Ìgbé àpò ẹni ilé ẹ̀ka àwọn àgbẹ̀ nílò ọ̀gbẹ́dà fẹ́ràn. Èyí ó pẹ̀lú lórí ìdá ọ̀rẹ́ rẹ̀ àti láti wà láti ẹ̀ àtúwà náà kí ẹ̀ sí bá yàn bàbá náà. Ìgbésí kọ́ jẹ́ àwọn ṣé ẹni bá lè mọ tá a bá lè mú ká ká ara bá ẹ̀kọ́ lè ìyàgbére lè ìyàgbére tí mo bá ok nisa maa fi. Thank you ní ìparí ọ̀la. tí wọ́n ní òkè wọ́n bẹ̀ kí wọ́n àwọn tí wọ́n máa ń fẹ́ kí wọ́n máa لله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní sáré ṣéǹjì ṣírígọ̀ ìyẹn àwọn gbólóhùn àdúà láàrin ìforíkalẹ̀ méjèèjì láì bẹ́ẹ̀ ọ̀kẹ́lá fún wa fún wa رب اغفرني سيدي ويلي سيدي ويلي برب اغفرني وارحمني وعافني واعف عني كذلك وارزقني واشكرني يلي ويلي يبدو لي نوم في نيتي خلاف التنوع àwọn àpáàdé ẹ̀fẹ́ kí yẹn máa ṣe bẹ́ẹ̀. ó ti fi ọ̀pọ̀ lówó ibi eré tọ́ba tó tóbi ọ̀tọ̀ lè rí mi. alẹ́ ti gẹ̀ẹ́sì sódà àbí nígbàgbé súnà yìí táwọn yẹn ti kílẹ̀ rẹ̀ yẹn èèyàn jẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè kejì ọ̀rọ̀ nẹ́fìlà tá a sọ̀rọ̀ méjìlá sọmọ ní méjìlá ọmọ ní méjìlá táàbí wàá lè máa kà á lọ lórí pé táàbí a yẹn léwu yóò tó fi mọ́ méjìlá kẹ́mọ̀ pé wítìrì ń bẹ tí àwọn àyìn sọ̀rọ̀ jẹ́ lọ́ọ́ tẹ̀lé àyìn náà tí wọ́n lọ́ọ́ sọ̀tẹ́lẹ̀ lásìkò Ramadan àti ìgbà tí èsì Ramadan àdébíyòye kí mọ́kànlá yàtọ̀ sí méjìlá láàtúwìyàn sọ́wọ́n yẹn ń jẹ́ adé ẹ̀jẹ̀ nàìjíríà láfìlà ìlẹ́wù fún méjìlá ọdún débi tí yẹn ìgbàlẹ̀ tẹ̀lé. hadith mi tún wá tó tún sọ̀rọ̀ nípa kíni ọ kájẹ́rá kí àmẹ́rin sọ́dọ̀ là ń. ààrẹ ti gẹ̀ tí yẹn bá tún lọ bí yẹn lẹ́nu ó ti kíni ọ ìdí ti sẹ́wọ̀n. hadith mi tún wá tí ń jẹ́ sọ̀lá tó ipò ọ̀sàlùwàlá ọdún tí wọ́n ọkẹ́ fẹ́ wọ́n mọ́sálásí ni ọba ṣe tẹ̀sí yá tuma lóde ó ti lérò. ní tàbí wá ní ọba jẹ́rú bẹ́yẹn ni abọ́lẹ̀ fẹ́ ti tó ha méjì ní tàbí kẹrin tọ́ba jẹ́rú bẹ́yẹn ni ọ̀bí ha ọ̀lẹ̀ àgbà. àmọ́ pàṣẹ wọn sọ pé rákà ọgbọ̀n ní ọ̀jẹ̀ mi ló yìí táwọn afáyín dẹ́wò tí wọ́n tún dẹ́wò ìmọ̀ tí wọ́n ń dé lábẹ́kù dáńdé báyìí wọ́n pe àlàbà kọ́kọ́rọ́ àlàbà kọ́kọ́rọ́ ọba ti di fifty five àti sísọ́mọ́ ìwà fẹ́ parí wọ́n á gbé rákà mẹ́rin wàhálà yìí wọ́n gbé kalẹ̀ wọ́n mú àwọn sàlámà lánàá wọ́n á ẹ̀ fáwọn èèyàn. ìyẹn kí ló lè dẹ́nu tó lé wọn ni àlùbá three hundred and twenty twenty thousand three hundred and twenty thousand òun ní sọ̀kalẹ̀ níjọ́ àlàrúbá yẹn nìkan àlàrúbá tó bá kẹ́yìn ní <laughs> nínú ọdún sábà rúbá wa ìkékeré ni wọ́n fún ọ lẹ́nu tí wọ́n fi báàkì tó tọ́wọ́ yẹn lẹ́yìn bí wọ́n àwọn ẹbí làtà sọ yẹn fún yẹn kí wọ́n lọ wọ́n tá a ti kà kékeré kan tó lókè ìgbà tó jẹ́ ìjọ àfẹ́kọ́ fìdí ẹ̀ múlẹ̀. àti àlọ́ lọ́dọ̀ àwọn afáàtú náà ní pé àlọ́ kìlẹ̀ àyíláyà ìpìlẹ̀ nípa kíni ń dá gbé níjọsìn òun náà ní ìgbà ní àrùn wọ́tọ̀ òfin. má ṣe ìjọsìn ló pé ọ̀gbọ́dọ̀ ṣe wọ́tọ̀ òfin tẹ́tí tá a fi rẹ́rìn. tóbi ẹni gbogbo àwọn èyí tó wílọ yẹn pátá ó ní àwọn àhàdì tóbi ìdígbélé balẹ̀ ní báyìí. ìbéèrè tó wáyé pé sọlá ti ìbọ̀rọ̀ ìdí yà sínú àtàyà lọ́wọ́ bẹ́ẹ̀ ni àtàyà tó bá gbẹ̀yìn nínú ìbéèrè tí ó wá ìyẹn wá para nínú ìbéèrè tó wá ni pé ìyé yẹn wà ní ìjòkó ìyẹn wá fẹ́ kí sẹ́yìn ó kí ni èyí ó kí wọn. tí yẹn bá ti wá kí wọn tán kí yẹn dúkọ sẹgbẹ wọn àti kó wọn náà jókòó sẹgbẹ wọn. tọ́lọ̀ yẹn ti kílíà rẹ̀ abọ́mọ yẹn yẹn ti bọ̀ bóyá ń tàjọbọ̀ yẹn ni lọ́ọ́ pàdé nínú àwọn èyí tí yẹn láǹfààní àti tètè lọ́ọ́ pàdé yẹn ni ẹni tó ń ti àjọbọ̀ yẹn ni lọ́ọ́ pàdé ṣáàǹtì àti tó àti àwọn àgbègbè ẹ lọ́ọ́ pàdé kódà mọ̀ ọwọ́ bá kojú ara tí nǹkan irun tá a lè fi lánà òró jẹ́mínà fìlà òun ni pé kí èèyàn sálù àdáni ọwọ́ bá kojú ara ṣùgbọ́n a nínú àwọn àbá àná sọ pé ojú ara rẹ tọkẹ̀yẹ náà ara rẹ náà gbogbo rẹ náà àgàgà tí ò bá ti ní fílì kankan ò bá ti fílì kankan òdó rẹ ti tún wà ní wọ́n ní bí abájáde ní gbogbo ni ó máa wà. káwọn tètè nínú òtú ọdún bẹ́ẹ̀ lọ kó sàárín ọ̀rọ̀ ìwọ náà ti mọ ibi lọ́wọ́ wà ẹ́ ọ̀dà mú ìyọ̀ ọba wọ̀ bẹ́ẹ̀. eléyìí ṣe ti hàn ní àwọn àbá wa ni. kéfù náà lẹ́nu báyìí wọ́n ni wọ́n bọ̀ ọ̀jà ara àwọn sọ pé bọ́wọ́ ti wà ní àwọn ọdún bẹ̀rẹ̀ ẹ̀rọ. wọ́n ní pé sami allah liman hamida rabbana walakal hamd ní ìyẹn wa. sheikh ibn baz àti kíkọ́ nínú àwọn àbá wa ní jazira àwọn ní ìyẹn ó báyìí padà ní torí pé ọkáwọ́ láyà ni ọ̀rọ̀ díẹ̀ àwọn èèyàn ọ̀sẹ̀ ni ìyẹn nídìí kó dá wàhálà rẹ̀ torí ìdílé kejì inú àwọn àbá wa ní ìdájú ìgbìyànjú mi òsínẹ́kì kẹlẹ́gbẹ́ kejì àtẹ̀gbẹ́ kejì tó lé wọn lẹ́sùn wà lórí ẹ̀ ọ̀rọ̀ láàrin ẹni ẹ̀kọ́ lè dá fífún rẹ̀. ìbéèrè mi tó máa mìíràn ọlọ́run ní kí súnmọ́ ẹ̀rọ ayé yẹn ìyàwó yẹn bá gbẹgbẹ ẹ̀wọ̀ mi ò nílé báyìí máa ọ̀rọ̀ ọ̀rọ̀ pé kì í jí ni wọ́n bá ti yọ tọ́ àwọn alákọ̀ọ́lá tún náà nípa lọ. Tí ẹ bá ti rí pé yóò kó yẹn bá tí ó lè padà lápá lára yẹn. Kí ni ọba lè? Ṣùgbọ́n báyọ̀ kí yẹn lè máa sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyọ̀ báwọn ọ̀sẹ̀ díẹ̀ díẹ̀ sì ti tó ti lọ́mọ́ sí. Wọ́n ń borí yẹn kò máa sí rílẹ̀ ṣùgbọ́n kò sí iye débi ibi kọ́ rẹ̀ dáadáa. Ìyọ́n máa sọ fún díẹ̀ díẹ̀ ìyọ́n lè máa ṣe wá sí kò yé yóò tẹ̀sí máa fi sákìyèsí ọ̀rọ̀ yóò mi yé torí kò yé ọ̀dà ti kẹsẹ̀ lágídí lọ. lọ sẹ́yìn ò lè ṣe sùúrù sí ẹ tọ́wọ́ kó lọ́dọ̀ yìí lọ́ba lọ kò ní ó lè ṣe kíní yẹn tó ṣe dáadáa yóò di ọ̀dọ̀ yìí lọ. wọ́n bó ti èèyàn náà sùúrù sí. lópin ìgbà tó bá jáde pé wọ́n fẹ́ pa láṣẹ rẹ̀ kì í ṣe kẹ́kẹ́ ta mọ́mọ́tì tó ní ìyàn bá ṣe láì kékeré. mọ̀rọ̀ ẹ máa pẹ́ ẹ máa rọ̀ ẹ máa dáadáa sì ní tí ọdí lẹ́yìn ẹ̀ nílé kan lẹ́gbọ̀n máa ti sún lẹ́yìn wọlé wà wọn àkọ́ yìí. ẹ ti gẹ̀ẹ́sì wọlé ìwé kiri bí wọ́n ti wọlé ìwò kẹlá àwọn àkíyèsí omi tọ́pọ̀ gbẹ̀mí máa ń ọdún mẹ́rin ló kú sí wa yìí àbí mẹ́rin ló kú sí wa yìí a máa ń tẹ́yìn ni máa gbé mo wọ́n tún béèrè pé kí ni ìdájọ́ rẹ̀ wọ́n ti súnà wọ́n ti wá sí ìlànà àdéhùn súnà ni wọ́n ti bàjọ́ súnà ni àdéhùn ti wà fọmọ mọ́tàlì ààyè àdìsí làwọn àdìbẹ̀ lọ́dọ̀ wa ẹ̀sìn súnà ni tún ojú bá wọn sọ̀rọ̀ súnà ni wọ́n ti dé ọ̀nà ìyẹn ní àti súnà ṣùgbọ́n wọn lé wa dànù fáyẹ̀ kí wọ́n lé wa dànù bí wọn náà lọ fẹ́yàwó táwọn olè ló wájú yẹn lọ́fẹ́ gbọ́rọ̀ wa láì. adéwò bẹ́ẹ̀ ọlọ́run tẹ̀ ní kálí dá nǹkan kàfúrà wa ọ̀padà yé wa pé àti parapara la ń báyìí. ọ̀sẹ̀ nìkan kọ́ pọ̀ sí wa tàbí lọ kó gbogbo òkúta ní lúdàbí. ẹnìkan tó jẹ́ wọ́n pa ẹnìkan tó lòun ti wá àti kẹ̀kẹ́ fún adájú ìwòmálẹ̀. ẹnìkan tó jẹ́ wọ́n pa lóògùn wa lè wò. àti ìyàwó mi àfojú àtọ́jú bàbá yìí tẹ̀ wá lé ó sì ti yé mi torí mo ti rí kánú dákàdá. ọwọ́ àpẹ́ ìgbèrègbèrègbèrè wọ́n lọ rẹ àwọn ọmọdé owó ní oníjọ́ kan ọlọ́dì yẹ o ró dáadáa o ní ọ̀dà àkọ́kọ́ obìnrin lójú obìnrin lójú rẹ̀ lójú. bí tọ́pọ̀ lọ́wọ́ yìí ní máa ń pè nìyẹn. Ìdílé ọ̀wọ́lé bá jọ̀ lọ́n kó wò. Ṣé ojú tẹ ní àbójú tẹ? ẹlòmí ọlọ ni wọn nílò wọn nílò ọkàn ọyàwó ẹyin náà ni wọn sọ̀rọ̀ rẹ ilé ẹ̀kọ́ abẹ ní wọn àti àpò ìtàlá àpò ojú rẹ àbójú rẹ lẹ́yìn kò sí ọ̀rọ̀ tí wọn gbé ẹjọ́ ìyá àtọmọ yìí kí náà lójú rẹ ṣùgbọ́n ọlọ́run ní sàwọn alẹ́ ní ibi o ìyàwó tí ọmọ yìí bá lóun fẹ́ kó ọlọ́run ní sàwọn ọkọ̀ nígbà lọ́la mọ̀ pẹ́sìn ṣùgbọ́n yóò fò owó fò ẹjọ́ ìmọ̀ ojú ẹ̀ láàrin àtọmọ yìí ọ̀pọ̀ oníbọ̀wọ̀ rẹ̀ kó fẹ́ le nǹkan náà wàá padà rọ òun ẹnì kan tó ń pọ̀ jù torí ọ̀nà ìmọ̀kàn lè dè aláàyò jì tó ìwò pé kí èèyàn ti sùúrù òun ló dáa jù ẹnì yẹn tó sì tún máa ń lọ sọ́dọ̀ àwọn àpá tí ò ní fẹ́ wọn lọ́wọ́ ọdẹ báyìí lọ́nà tó kò ti fẹ́ bá ń sọ pàtàkì sùúrù fún obìnrin nínú béèrè tí wọ́n béèrè òun ni pé ìdájọ́ ọ̀rùn pọ̀ ẹ̀fẹ̀ nítorí pé owó títà sọ́sálà ti sọ àṣẹ lọ́dọ̀ àwọn àkọọ́lẹ̀ òṣòlù wọ́n lè sọ pé àmúrú yàtọ̀ tẹ̀lé mọ́tò. Nǹkan mi jẹ́ àṣẹ ẹṣẹ́ ọjà tí kò dandan nìkan yẹn. Omi ẹ̀fọ́ ẹni tí ń da ọ̀dà rẹ̀ ló tọ̀. Ọ̀rọ̀ bá rẹ̀ di yẹ. Wọ́n ní ká tún wọn adíyá èèyàn wá pa déèyàn ọ̀gá lágbára kó sílẹ̀ sí. Ọ̀rọ̀ bá rẹ̀ di yẹ. Nítorí pé àtisọ́ sílẹ̀ yìí pé ìmúkọ́ bá níyẹn lára ó wọ́n lẹ́kùn nígbà tí èèyàn bá dára ọjà òkàlà ìdí ṣe sùkú yẹ ó ní àfáàkì ló bẹ kú lóore òwe èdè súnà lẹ́sìn kú yìí nígbà tó sùkú wíwá kú ẹ wá sí lórí. Bó bá yẹn bí rẹ̀ lágbára ni a. Wọ́n ní báwo ni máa ń ṣe àdúrà yẹn. Lóòkì ni wọ́n ṣàdúrà dáadáa náà. yàtọ̀ bíbu kàlùkùrọ̀ hàn ọmọ fún hàn ọmọ pé alẹ́ ọmọ fún kò láyà ọlọ́mọ káfàrà àwọn oníṣẹ́ tó rárá bọ̀ ní ìtọ́jú wa tó kó wa ti wa ní ẹ̀fẹ́ náà. àwọn yẹn ní lálàyé jà wá lọ tọ́ba ti pé ẹ lè bá a padà sí ìwádìí ẹ̀rí yẹn a lè dìde ẹ̀ mọ́lẹ̀ tàbí káwọn ẹ̀rẹ́ ti ṣe bá kò wá nígbà mi ṣàlọ́ ṣùgbọ́n tó yé mi sí ọ̀rọ̀ sọ́dọ̀ àwọn àyè kó sọ yóò padà yẹn ní ìbàdí ìwọ̀n tí ó yé mi ọlọ́run kọ́ta mi. wọ́n ní sílẹ̀ gbogbo àti kéèyàn kó gbogbo àtọ́ àrẹ́rẹ́ rẹ̀ yẹn níbi ìsìkúrò ó ti rẹ ṣùgbọ́n ọ̀rọ̀ bíi àlá ó tún wí gbogbo àwọn tó gbòòrò kò tó oṣù tí náà burú mẹ́. àtẹ̀dá tó bá ti lè mọ́mú dáadáa ti máa ń pẹ́ níbi ẹ̀kọ́ ìgbàlẹ̀. náà. béèrè ni wọ́n máa ń pe àwọn àfáà wa ni wọ́n ní bí ò bá ti ṣe ìjẹ̀dá obìnrin lè ta ọ̀sẹ̀ sí ọ̀run báyọ̀ òbí ṣèmọ́tótó rẹ̀ àbí báyìí nínú ìbéèrè tó wà nílà yìí wọ́n ní oníṣiríṣi sálámà yá ìkàwé mọ́mọ́ asalaamu aleykum wa rahmatulahi asalaamu aleykum wa rahmatulahi ọmọ yẹn àti asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh asalaamu aleykum wa rahmatulahi àti kéèyàn tó sọ yìí pé aleykum wa rahmatulahi kéèyàn tó wà pé asalaamu aleykum mo rẹ ni bẹ́ẹ̀ àti asàlámù àlékún tàbí yẹn ọjọ́ lílo mẹ́rẹ̀ẹ̀rin ni yẹn ká máa fa ìjẹ̀gbọ́n omi yóò sàbárí bẹ̀ kó tó àwọ̀ rẹ̀ tó bẹ̀ lọ́wọ́ wọn ní ìjà tó gbónágá kò lè jádùn àlá àtúnmí ò sọ bẹ́ẹ̀ ò ìmọ̀ òbí àbí bàjẹ́ ò títí sí láì bẹ̀ nù bá dà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọn fẹ́ káwé sókè káwé jẹ́jẹ́ náà. wọ́n ní ìgbà ọ̀la tó ń ṣe ìdíje sáwìn. ìdíje sáwìn yẹn tọ́lájà sí wípé yẹn ti rò kùnrin èèyàn ti ṣe sájídà méjèèjì tán èèyàn wá ṣe àtàhíyá tòlélá àti múra sáláná yọ abẹ ìforí kalẹ̀ méjì ní ìforí kalẹ̀ dáadáa tá a máa ń ṣe ń bí irun yẹn tọ́ba ti wá parí rẹ̀ kò ní sàtáyà ní ìmọ̀ yọ sáláná ọlọ́mùpẹ̀ ní ìdúró àìkọ́bìlì ìforí balẹ̀ bíbọ́ kìíní ọ̀hún sàfìlì. ẹ wá rí èyí tó ti gbé lẹ́yìn bàtà bá sálẹ̀ náà ọ̀nà ẹ̀ ló ti gbé ọtí sí asálàmù àlékún olérùn sí ọtí sí asálàmù àlékún dán ọwọ́ àbòrí kalẹ̀ méjì yẹn ọwọ́ àṣẹ ìṣèkìlẹ̀ ọ̀ yẹn ni pé ọ̀parí irun ni ọ̀rọ̀ àyàn di ọ̀nà pè àṣojú ojú ẹgbẹ́ àìní yẹn ni pé bá àwọn ní sáyidá yẹn máa ti kéde o ní ọ̀wá yìí. lórí àtàyà ilẹ̀ sàdá àdàdà àdàdà bàbá lọ sí mẹ́tíà bàbá lọ sí wọn mọ́ra lọ sí hajj ọwọ́ àti tọ́wọ́ àbùdá sọmọ pé tọ́wọ́ àbùrẹ́ tọ́wọ́ bá ṣe wàá ti rọ́ká àtàtọ́wọ́ kí ìyẹn máa wáyé níbi tó ń pè ní kí ni ọ̀pọ̀ ọmọ yín bá wá yìí ibẹ̀ ló ti ṣe nábìlà aráka méjì wọn. tọ́wọ́ ṣe nábìlà yẹn ló kó tó di déwà sálámọ́ ó ti sàdá torí òsì àbùsàlámọ́ àlékún báyìí àwọn ọlọ́pàá ó lè ọ̀dìdè ó sì ní ìjà àti bẹ́ẹ̀ lọ́hùn bẹ́ẹ̀ wọ́n ló kúrú gbà tí wọ́n rí ipò ìṣọwọ́ báyìí ọ̀bá àlọ́nà tí wọ́n máa wọ̀ ọ́ tọ́lọ̀ sí ti kí ni o ọ̀sùn àmàlíwà fún yẹn dáadáa. ẹ àdéhùn tí mò ń sọ náà ni pé kọ́sà máa jà yá kò sì bá ju àyè yà láwọn ẹni lọ́wọ́ mi náà ti dùn mọ́ kẹfì yọ wọn lára ẹni lọ́wọ́ bá ìlà ẹ̀ńtà fàkìrì ní ìdílé ẹ̀ńtà fàkìrì wáyé ìyẹn ní gbogbo àwọn àgbà mi àgbà mi yẹn bá tún mọ̀ sí ní lọ́wọ́ ṣùgbọ́n kò ní jà yá kì í mọ̀ náà dá ọ̀rọ̀ ti rẹ̀ ìbéèrè tó tó wà mí báyìí wọ́n ní àdúrà ní tẹ̀ká. كما اللهم باعد بيني وبين خطاياي كما wí lẹ́yìn ìdájọ́ ya wọ́n ní kí ni ìdájọ́ rẹ̀ ìyẹn wà nínú tá a padà kàn súnnà ni agbára rẹ̀ ò tú àwọn sọ lónìí ọ̀rọ̀ díẹ̀ ọ̀lágbára ọ wà nínú tá a padà nínú nínú ìbéèrè tó ni kí ni ẹ ṣe àtàyà lẹ́yìn méjì níbi ìgbàláyè rẹ̀ ó àwọn wọlé ní ọ̀pá mẹ́jọ. Náà lọ́dọ̀ bọ̀rọ̀ láì sí tàtàyà. Tọ́wá di mẹ́jọ, ọwọ́ àti tàtàyà oṣù wa ní sẹ́lẹ̀ náà. Ọwọ́ àti ìdí ọwọ́ àti ìlàkà kan lè sára wọn. Tọ́lá jẹ́ nẹ́gídà ìgbà láyé wà bẹ́ẹ̀. Oṣù dènà àti ní méjì méjì. Wọ́n ti sáńkà ìṣẹ́ ولك الحمد حمد أكثر هنا حمدا كثيرا تجيبا ما ذكر الله عز وجل قبل بعد عشان دعيا أو دبي عنين يوم أنت ترى بإنما تعمل لمن ما هو أنا أتكلم بوك إلى أبد جوني ọbẹ̀ ẹrú ọba ní ìyẹn kẹ́ fífọ̀ wa. ẹgbẹ́ rù mi ìyẹn bá fọ́ pé dáhùn yá nítorí nàìjíríà ìdàníyà ẹ̀rẹ́ ní ìdí wọ́n tí wọ́n tètè máa bá ẹ̀mí máa wà kí ẹni rẹ̀ wípé àwọn tí ó ti ọmọ nínú o kan lẹ́yìn ìjọ́nú àti ọ̀dà sálámà ti di àwọn ẹlẹ́ṣẹ̀. wọ́n ní àdúrà lọ àgọ́mọ̀ àyín ní aláàbí ìdá wọ́ṣọ́kọ̀ ìdá àdáde tó lára àbí àbẹ́ẹ̀ni. ẹgbẹ́ àti sálámà sọ fáfá àwọn àwọn òbí má yé máa wí ní gbogbo ènìyàn. ẹni ọba rí yá nígbà tó ké bájà tí òun ẹ̀ lára àbí àbẹ́ẹ̀ni. ó kì í ní ẹ̀ kára wọn. Àwọn débi ń pọ̀jù ní pé lẹ́yìn ọ̀. Kálákálá mà lẹ́nu yé mi. Ìwà àwọn ọ̀bọ̀ yóò lè wọ̀ torí fífà àgbáyé ní ìyẹn lè rí láì. Wọ́n fi yàrá dúró lóye náà wà wárí pé ká ṣe àwọn láti mẹ́rẹ̀ ni ìgbà sọ mẹ́rẹ̀ ni ìyẹn dá pọ̀ á fi yẹn sẹ́yìn kiri o. Tí ìbá ṣe bí o bàbí ìṣàn yẹn lọ sọ wá àwọn ọ̀gá ìyẹn ti nábìlà yìí. Àbí ìyẹn lè kí wá àwọn àtúwà yẹn lọ́wọ́ lọ́wọ́ dára àdá wà sínú yàrá bí yáàsì lẹ́yìn tó àtúntò àfihàn sínú rẹ̀ lálàáfíà lópin ìgbà tí yáàsì bá ti jáyà kọ́ lálàáfíà ṣùgbọ́n kọ́ má jà sí pé nígbà ní ẹ àwọn ìmọ̀mù tí wọ́n máa ń kí àràwí mẹ́ta ásámú mẹ́ta nínú Ramadan wọ́n sáré kí ti bí wọ́n bá ti wá láti jọ wọlé àwọn yóò ti àbí báyìí yáàsì ọlọ́run gbà ìrún sọ gbálẹ̀ tọ́ba ti yàtọ̀ síyàn kò sílẹ̀ ìlú ìgbà àìjẹ́ ìfọ̀sọ́jọ́ wà fún yá àti ìyẹn ọ̀sẹ́ni kẹta tó lè wí ara sí kàbí ọjà méjì sáàsì rírú kíkó ìyẹn ló gbólóhùn kò ní wọn bá yẹn ní lórí kọ́ yìí wọn lọ wà ní tí àdúrà ní Yorùbá. a èèyàn lè ṣàdúrà ní Yorùbá a ní àwọn ìdílé kan.